ẹ jẹ́ ká aleluya ọmọ ìgbàlẹ̀ kí aleluya ẹ jẹ́ ká yin olúwa lógo adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba ìyanu níbi nígbà tí kòrónà wọlé ṣàmọ̀ pé ọdọọdún ló yẹ ká máa lọ sí Jerusalem yẹn ṣàmọ̀ pé kòrónà ò jẹ́ ká lọ for two years ó fún wa láyé à ń gbúrò àwọn ènìyàn wa lọ́hùn láyọ̀ àtàlàáfíà ẹ jẹ́ ká kí aleluya. ẹ jẹ́ ká tẹríba fún àdúrà bàbá ní orúkọ jésù olúwa ọlọ́run ẹ̀mí mọ́ ní orúkọ jésù adúpẹ́ ọlọ́run ẹ̀mí mọ́ ọba tó ṣọ́ wa lọ láti ìjẹjọ́ tó ṣọ́ àwọn ènìyàn wa dé jerusalem láyọ̀ àtàlàáfíà tá à ń gbúrò wọn tẹ́ ẹ jẹ́ kí ibi kó ṣẹlẹ̀ wọn ò sọ fún wa pé ẹnì kankan ṣubú òyì ojú tàbí òyì inú kan ẹnì kankan olúwa gba ọpẹ́ àtìyìn wa ògo ni forúkọ olúwa ẹ jẹ́ ká lọ dúpẹ́ láti ẹnu wa wípé mo dúpẹ́ olúwa o ṣeun ọba tó mú wa lọ láti ìjẹjọ tó tún mú wa padà wá síbí láyọ̀ àtàlàáfíà ní òwúrọ̀ yìí ọba tí ò jẹ́ ká dòkú ẹ jẹ́ ká gba àdúrà ọpẹ́ bàbá ní orúkọ jésù ẹ̀mí mọ́ ní orúkọ jésù ẹ porúkọ jésù lẹ́ẹ̀mẹ́ta kẹ́ ẹ jẹ́ ká dúpẹ́ ká yìn ọlọ́run lógo ká sọ fún ọlọ́run ọba tó ṣọ́ wa tó ń pa wá mọ́ gbogbo wa láti ẹni tó ti fò lókè ẹni tó ti rìn nílẹ̀ ẹni tó ti káàkiri káàkiri àti rìn ní ọ̀gànjọ́ lóru láàárọ̀ kùtùkùtù ọba tó ṣọ́ wa tó tún jẹ́ ká tún padà wá sí ilé ìjọsìn ní òwúrọ̀ yìí ọba mímọ́ gba ọpẹ́ wa olúwa gba ìyìn wa ògo ni forúkọ olúwa ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba tó fi ààyè gbà wá lọ́dún yìí tó jẹ́ kí ẹgbẹ́ Christian Fellowship rí ààyè lọ sí Jerusalem ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé àwọn bàbá wa à ń gbúrò wọn gbogbo àwọn tán kó lọ ẹ jẹ́ kí kankan kó bọ́ sọnù mọ́ ọ lọ́wọ́ àwa ti dígbàgbọ́ kọ́ máa dé bá wa láyà tàlàáfíà ó yẹ ẹ jẹ́ ká gbàdúrà ọpẹ́ bàbá ní orúkọ Jésù ní agbára ẹ̀jẹ̀ Jésù olúwa ọlọ́run alágbára gbé yín ga fògo fún yín fún ìrìn àjò tí àwọn dájì wa lọ pẹ̀lú gbogbo àwọn tí wọ́n kó lọ ẹ ò jẹ́ kí kankan kó bọ́ sọnù mọ́ wọn lọ́wọ́ a ò gbúrò ibi ẹnìkan kò ṣubú ara kò ṣubú ẹ̀mí nínú wọn àwa náà tá wà nílé a ò fi ìbànújẹ́ sílẹ̀ dè wọ́n anígbàgbọ́ pọ́n dẹ̀ máa dé bá wa láyàtà láàfíà olúwa gbọ́pẹ́ àtìyìn wa ògo ni forúkọ olúwa jésù olúwa wa ẹ jẹ́ ká lọ gbàdúrà fún ìdáríjì ẹ̀ṣẹ̀ kí olúwa ọlọ́run ẹ̀mí mọ́ kó dáríjì wá ní òwúrọ̀ yìí gbogbo ẹ̀ṣẹ̀ tá a ti ṣẹ̀ tá a ti mójú ògo olúwa ọlọ́run ẹ̀mí mọ́ bínú olúwa kó kó dáríjì wá orúkọ jésù lẹ́ẹ̀kan ẹ jẹ́ ká gbàdúrà bàbá ní orúkọ jésù olúwa ọlọ́run alágbára ẹ̀mí mọ́ dáríjì wá ẹlẹ́ṣẹ̀ ni wá tá a bá ní àwa kò dẹ́ṣẹ̀ irọ́ là ń pa fúnra wa gbogbo wa la ti tí a sì ti sọ ìlàjọ ògbó ṣùgbọ́n orí ọ̀fẹ́ nìkan Ọlọ́run ẹ̀mí mọ́ òun ni kò fi dáríjì wá ní òwúrọ̀ yìí ṣíjú àánú rẹ̀ wà gbàwó Olódùmarè Jésù Olúwa wa ẹ jẹ́ ká béèrè fún ẹ̀mí mímọ́ pé kí ẹ̀mí mímọ́ kó wọnú ayé wa kó bá wa rìnrìn àjò òwúrọ̀ yìí ẹ jẹ́ ká porúkọ Jésù lẹ́ẹ̀kan ṣoṣo ẹ jẹ́ ká béèrè fún ẹ̀mí mímọ́ pé kí ẹ̀mí mímọ́ kó gbé wa wọ̀ lọ́tun pé gbogbo nǹkan tá a máa ṣe ní òwúrọ̀ yìí kí olúwa kó bá wa lọ́wọ́ sí i ó yá àdúrà bàbá ní orúkọ jésù olúwa ọlọ́run ẹ̀ máa béèrè fún ẹ̀mí mọ́ rẹ lówùrọ̀ yìí olúwa wọnú ayé wa olúwa gbé wa wọ̀ lọ́tún gbogbo ohun tá a máa ṣe níbi òwúrọ̀ yìí ó wá sí ọ̀dọ̀ rẹ ní ọ̀tún olúwa ṣe bẹ́ẹ̀ ògo ni olúwa jésù olúwa wa ẹ jẹ́ ká béèrè fún iná kí olúwa kó kúnnú wa pẹ̀lú iná ẹ̀ kí inú ẹ̀mí mọ́ kó gbé wa wọ̀ kó jó gbogbo ẹ̀mí má lè gbàdúrà ẹ̀mí wọ́wọ́ ẹ̀mí lọ́lọ́ ẹ̀mí tutù díẹ̀ gbóná díẹ̀ kó ju oorun kúrò nínú ayé wa kólúwa kó da iná ẹ̀mí mọ́ iná ìsọjí kó da sínú wa ní òwúrọ̀ yóò yá àdúrà bàbá ní orúkọ Jésù olúwa ọlọ́run ẹ̀mí mọ́ olúwa dáná sínú wa iná iná tí ń pa gbogbo ẹ̀mí lọ́wọ́wọ́ tí ìparun inú ayé ẹni kólúwa kó da sínú ayé wa lówùúrọ̀ yìí kólúwa kó da sínú ayé wa inú àìmọ́ kó wọnú ayé wa olúwa ṣe bẹ́ẹ̀ ògo ni forúkọ ẹ̀mọ́ rẹ jésù olúwa wa ẹ jẹ́ ká lọ gbàdúrà fún gbogbo àwọn ènìyàn wa tó wà nílé wípé ẹ̀mí sùn díẹ̀ màá máa lọ plé ẹ̀ létà kólúwa kó parun nínú ayé wọn àwa táwa ń bí náà ẹ̀mí ògbé ẹ̀mí orun kólúwa kó parun kí gbogbo àwọn èèyàn wa tó ń bọ̀ lọ́nà kó mú wọn débi láyàtọ̀ àlàáfíà àwa tá a ti débí kó lódùmarè kó má jẹ́ ká padà lọ sílé wa lọ́wọ́ òfò yá àdúrà ẹ̀mí mímọ́ ní orúkọ jésù olúwa ọlọ́run alágbára ọba àwọn bá gbogbo àwọn tó ń bọ̀ lọ́dọ̀ olúwa bá mú wọn débi láyà tàlàfíà àwọn tó wà nílé olúwa ẹ̀mí lọ́wọ́ ẹ̀mí máa sùn díẹ̀ máa pílẹ̀ létà lórúkọ jésù olúwa mú kó náà àwa tá a ti wà níbí náà lórúkọ jésù olúwa gbé wa wọ̀ má jẹ́ ká lọ sílé lọ́wọ́ òfò olúwa ṣèyanu adúpẹ́ lọ́wọ́ rí ògo ní forúkọ ẹmọ yín jésù olúwa wa ká tún lọ gbàdúrà wípé ìlú nàìjíríà pé kólódùmarè kó fi wá lọ́kàn balẹ̀ lórí ìlú nàìjíríà kí gbogbo ogun tó ń ṣẹlẹ̀ níbẹ̀ kólódùmarè kó kó kó kó bá wa dáwọ́ ẹ̀ dúró àti lọ sílé àti lọ sílé lọ ṣe nǹkan rere kó má ṣe bà wá lẹ́rù ó yẹ jẹ́ ká gbàdúrà olúwa ọlọ́run ẹ̀mí mọ́ lórúkọ jésù a fi ìlú tí a ti wá ti ṣe nàìjíríà lé e lọ́wọ́ olúwa bá wa lọ síbẹ̀ kó bá wa dáwọ́ lé kí gbogbo agbára kágbára tó ń da ìlú náà rútẹ́rù fi ń bà wá láti padà lọ sílé lórúkọ jésù kó bá wa mú kúrò ńbẹ̀ olúwa kó ṣèyanu kó náwó agbára jésù olúwa wa ẹ jẹ́ ká lọ gbàdúrà fún ẹni tí olúwa gbé ìjọ ilé lọ́wọ́ tí í ṣe bàbá wa kí olódùmarè kó bá wa mú wọn dúró bó ṣe kó àwọn ènìyàn lọ kó má fi ìyẹn ṣe àṣemọ fún wọn kó máa lọ síwájú dẹ gbogbo apáta kan kó wa lọ kó sì máa kó wa padà bọ̀ wá láyọ̀ àtàlàáfíà ká má dẹ̀ máa lọ lásán ká lọ pẹ̀lú ìgbàgbọ́ yìí pé mò ń wá ọ̀run lọ mò ń wá ọlọ́run lọ bẹ́ẹ̀ ni kó sì rí ẹ yẹ jẹ́ ká gbàdúrà bàbá ní orúkọ jésù olúwa ọlọ́run ẹ̀mí mọ́ àti máa lọ sí ìlú ẹ̀mí mọ́ tí bàbá wa tí wọ́n máa ń kó wa lọ kó máa ṣe kí lèyìn ṣe jẹ́ àṣemọ́ kó jẹ́ kí ire náà kó kárí gbogbo wa kí kábàjẹ́ tí ń lọ ká máa ní ọkàn yìí pé a fẹ́ lọ rí ọlọ́run ká sì rí ohun rere mú padà wá sílé olúwa ṣe bẹ́ẹ̀ ògòrò forúkọ olúwa jésù olúwa wa ní òwúrọ̀ yìí a fi gbogbo ìsìn òwúrọ̀ yìí a fi lé olúwa lọ́wọ́ pé kí olúwa kó gba àkóso gbogbo àwọn tọ́lọ́run máa lò ní èní gẹ́gẹ́ bí ọmọ rẹ̀ kí olódùmarè kó gba àkóso kó dá iná yí gbogbo inú ilé mímọ́ yìí ká tẹ́ pé gbogbo àdúrà tí a bá gbà lénìí kí ẹ̀mí òkùnkùn kankan tó bá wà níbẹ̀ kó lúwa kó bá wa pa wọ́n lẹ́nu mọ́ kí àdúrà wa kó jẹ́ ìtẹ́wọ́gbà ó yẹ jẹ́ ká gba àdúrà ní orúkọ jésù olúwa ọlọ́run ẹ̀mí mọ́ agbègbè gbọ̀ngàn yìí la fi lé ọlọ́wọ́ lọ́run olódùmarè ọba àwọn ọba olúwa dáná yíká kí gbogbo àdúrà kó má ṣe lọ lọ́wọ́ òfò láàárọ̀ yìí kó má ṣe ní ìdènà gbogbo àwọn tó fẹ́ lò lówùrọ̀ yìí ó bẹ̀rẹ̀ látorí akọrin àwọn engine room àwọn tó máa kọrin àwọn tó máa lùlù àwọn ìránṣẹ́ olúwa tó máa lù àwọn ṣà tó fi dé gbogbo orí ẹlẹ́gbẹ́jẹgbẹ́ kọ̀ọ̀kan kó lódùmarè kó dáná ẹ̀sìn wa kó mú wa dúró kó máa ṣe ṣe tara wa lówùúrọ̀ yìí kó lùwà kó gba àkóso ògo ni forúkọ olúwa jésù olúwa wa ẹ jẹ́ ká tún lọ gba àdúrà lẹ́ẹ̀kan sí wípé tá a bá rí ẹ̀mí kẹ́mi kan tó ti dúró síbí báyìí dè wá tó sọ pé kò ọ̀nà tá a fẹ́ gbà wípé àdúrà wa lẹ́nu òun lòun fẹ́ wá ṣàjẹ olúwa kó bá wa yọ igi kó yọ irin gbígbóná kó fi ha lọ́ní ọ̀fun kó má ra àdúrà wa kó jẹ káwa rí àánú gbà lónìí kí gbogbo ibikíbi ta ta wíde ta ta gbòǹgbòdo kí gbogbo wọn kó ra àánú gbà ká máa lọ sílé lọ́wọ́ òfòyà àdúrà bàbá ní orúkọ jésù olúwa ọlọ́run alágbára ní òwúrọ̀ gbogbo abárágbára kágbára kan tó dúró dè wá ń bí pé òun fẹ́ wá òun fẹ́ máa wá òun fẹ́ wá ṣàdúrà tòwúrọ̀ ìjẹ olúwa bá wa rọ̀ fi rin ha lọ́ní ọ̀fun má jẹ́ kó ráyè kó àdúrà wa jẹ olúwa mú àdúrà wa gbà ní òwúrọ̀ yìí kí gbogbo ìbéèrè wa kó wá sí ìmúṣẹ ká lọ sílé pẹ̀lú ẹ̀kúnrẹ́rẹ́ ìbùkún ká tó lè padà wá síbí àdúpẹ́ ògòrùn forúkọ ọmọ yín jésù olúwa wa a tún ayẹjẹ àwọn adúpẹ́ ẹyọkan yìí èní ni sunday tó gbẹ̀yìn nínú oṣù kẹjọ ọlọ́run olódùmarè tó ṣọ́ wa láti gbogbo wa tá a péjọ sí bíbà yìí láti last month tá a ṣèdúpẹ́ tá a jó tá a yọ̀ a mú wa dé bíbà yìí láyọ̀ àtàlàáfíà again ní oṣù yìí àwa náà la tún pè yìí àwọn tí ò bá sí ń bí àdàkọ́ wà níbi iṣẹ́ tàbí àwọn tó travel kí olódùmarè kó tún mú wa rí ti eléyìí tó ń bọ̀ ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ká wá fi àdúrà yẹn lé bẹ́ẹ̀ yẹn adúpẹ́ lọ́wọ́ lọ́wọ́ yánu bàbá ní orúkọ Jésù adúpẹ́ lọ́wọ́ yín ẹ mú wa lọ láti oṣù tó kọjá ẹ tún mú wa rí èyí a rí eléyìí náà tó ń bọ̀ Ọlọ́run ẹ̀ mọ́ mú wa rí tèyí tó ń bọ̀ má jẹ́ kó jẹ́ àṣemọ́ fún wa Olúwa gbọ́ àdúrà Jésù Olúwa wa ìrìn àjò tọ̀sẹ̀ yìí àfilé olúwa lọ́wọ́ kólúwa kó máa ṣọ́ wa lọ́nú ọ̀sẹ̀ yìí ire tiwa tó wà nú ọ̀sẹ̀ yìí kó má ṣe fò wá ro kára àánú gbà ká má ṣe rogun accident kéèyàn kó má kọlù wá káwa náà kó má ṣe kọlù ènìyàn kankan ogun ohun tó ń jẹ́ kéèyàn sùn lórí steering tó ń kọlù comfort kó má ṣe ṣẹlẹ̀ sí wa kára àánú gbà kí ire kó jẹ́ tiwa kí àánú kó jẹ́ tiwa kára àánú gbà káwọn ọmọ wa tó wọlé ìwé kan rí àánú gbà níbẹ̀ kó má rùkú kankan wá sílé nínú wọn ká má ṣe lọ pàdé kankan ní mọ́ṣúárì olúwa kó ṣe bẹ́ẹ̀ fún wa gẹ́gẹ́ bí ìbéèrè wa ju bẹ́ẹ̀ lọ olúwa kó ṣe fún wa lówùúrọ̀ yìí olúwa gbọ́ àdúrà jésù olúwa wa. ẹ jẹ́ ká lọ sí psalm ninety one ká sì máa ṣe àmì níbi tó bá ti yẹ ẹni tí ó jókòó ní ibi ìkọ̀kọ̀ ọ̀gá ògo ni yóò yóò máa gbé abẹ́ òjìji olódùmarè àwa ò wí fún ọlọ́run pé ìwọ ni ààbò àti odi wa ọlọ́run wa ẹni tí àwa gbẹ́kẹ̀lé nítòótọ́ òun ó gbà wá nínú ìkẹ̀kùn àwọn pẹyẹpẹyẹ àti nínú àjàkálẹ̀ àrùn búburú yóò fi ìyẹ́ rẹ̀ bò wá abẹ́ ìyẹ́ apá rẹ̀ ni àwa ó sì gbẹ́kẹ̀lé òtítọ́ rẹ̀ ni yóò ṣe asà àti àpáta wa àwa kì yóò bẹ̀rù nítorí ẹ̀rù òru tàbí fún ọ̀fà tí ń fò ní ọ̀sán tàbí fún àjàkálẹ̀ àrùn tí ń rìn kiri ní òkùnkùn tàbí fún ìparun tí ń roni ní ọ̀sán gangan ẹgbẹ̀rún yóò ṣubú lé ẹ̀gbẹ́ wa àti ẹgbàárùn lé apá ọ̀tún wa ṣùgbọ́n kì yóò súnmọ́ ọ̀dọ̀ wa kìkì ojú wa ni àwa yóò fi máa rí tí a ó sì máa fi wo èrè àwọn ènìyàn búburú nítorí ìwọ olúwa ní ṣe ààbò wa àwa fi àwa ti fi ọ̀gá ògo ṣe ibùgbé wa búburú kan kì yóò ṣubú lù wá bẹ́ẹ̀ ni àrùn bẹ́ẹ̀ ni àrùn karùn kan kì yóò súnmọ́ ọ̀dọ̀ wa nítorí tí yóò fi àṣẹ fún àwọn áńgẹ́lì rẹ̀ nítorí wa láti pa wá mọ́ lí ọ̀nà wa gbogbo wọn ò gbé wa sókè lí ọwọ́ wọn kí kí àwa kí ó má bàa fi ẹsẹ̀ wa gbọ́n òkúta àwa ó kọjá lórí kìnìún àti pamọ́lẹ̀ ẹgbọrọ kìnìún àti ejò ńlá lé àwa ó fi ẹsẹ̀ tẹ̀ mọ́lẹ̀ nítorí tí ó fẹ́ ìfẹ́ ìfẹ́ wa nítorí tí ó fẹ́ ìfẹ́ wa sí i nítorí nítorí lí nítorí nítorí náà ni òun ó ṣe gbà wá òun ó gbé wa sókè nítorí tí ó mọ orúkọ wa nítorí tí a mọ orúkọ rẹ̀ àwa ó pe orúkọ rẹ̀ òun ó sì dá wa lóhùn òun òun pẹ̀lú òun ó wà pẹ̀lú wa nínú ìpọ́njú òun ó gbà wá òun ó sì bu ọlá fún wa ẹ̀mí gígùn lé òun ó fi tẹ́ wa lọ́rùn òun ó sì fi ìgbàlà rẹ̀ wá. Jésù Olúwa wa ṣe hallelujah. Hallelujah. Kí a tó máa kọ orin èní jẹ́ ọjọ́ ìsinmi tó gbẹ̀yìn inú oṣù kẹjọ ẹ jọ̀wọ́ àwa tí a sì nífẹ̀ẹ́ láti fi sọ̀rọ̀ sí orí olúwa láti ṣe fi orí olúwa hàn ẹ jẹ́ ká bàbá wa olùṣàgùtàn awẹ́ láti forúkọ sílẹ̀ kó tó dìgbà tí a máa mú ọpẹ́ wá ẹ ṣé. ẹ hallelujah Eke hallelujah sí ẹni tó bá mọ rírì olúwa ó dàbí àná nígbà tá a bẹ̀rẹ̀ oṣù yìí olúwa tó dá èmi àti ìrẹ́ sí mo rọ̀ wá jẹ́ ká dìde láti gbóhùn ọpẹ́ sókè láti yìn. tẹ̀síwájú ní ìjọsìn nígbà tá ò lọ́kọ in three seven eight ìyẹn ọlọ́run Abraham tí ń jọba lókè ẹni tó ti wà títí láé ọlọ́run ìfẹ́ Jehovah ńlá lèmi gbogbo ẹ̀dá jẹ́wọ́ mo fìbùkún fórúkọ rẹ̀ títí láéláé. tó ní gbogbo agbára. ọlọ́run tí ẹnìkan ò dá tó dá gbogbo ayé ọba tó lóyún ara rẹ̀ ó bí ara rẹ̀ ó tún sọra rẹ̀ lórúkọ àkìkìtàn àyìnyìntàn ọba ṣoré kiri ọba kiri ṣoré ọlọ́run tí ò ń gbowó ọlọ́run tí ì gba orin ó wá fún wa ní oore ọ̀fẹ́ láti kọ orin kan tó bá wù wá ká fi yìn ín pé láti january títí di àkókò yìí kí ni èmi àti rẹ ń ṣe kankan tó fi pa wá mọ́ tó fi dá wa sí tá a fi wà lórí èèpẹ̀ tá sì fi ń jẹ́ ènìyàn àánú ni mo rí gbà àánú ló rí gbà yìí nítorí tí ó ṣeun nítorí tí àánú rẹ̀ dúró láéláé. rẹ àjúbà rẹ láti bẹ̀rẹ̀ títí dé òpin ìwọ ni ọlọ́run a gbé orúkọ mímọ́ rẹ ga lówùúrọ̀ olúwa gba ọpẹ́ wa olúwa gba ìyìn wa a dá gbogbo ògo padà fún wọn tó ní ọpẹ́ àti ìyìn olúwa ní òwúrọ̀ yìí máa jọba lọ títí ayérayé máa jọba lọ ìyìn rẹ má jò tán lẹ́nu wa ní orúkọ jésù kristi ní àjọsìn. ẹ kí hallelujah ẹ jẹ́ kí a jókòó lẹ́ẹ̀kan sí àrùn wa létí bí a bá rí àwa tí a nífẹ̀ẹ́ láti jẹ́rìí sí ọ̀rọ̀ Olúwa ní òwúrọ̀ yìí bí èyí ti ń ṣe ọjọ́ ìsinmi tó gbẹ̀yìn oṣù kẹjọ ẹ jọ̀wọ́ ẹ jẹ́ ká rí ohun bàbá olùṣọ́ àgùntàn Timothy àwẹ̀ kí a lè forúkọ sílẹ̀ kó tó di ìgbà àkókò náà ògo ni fún orúkọ Olúwa lẹ́ẹ̀kan sáré pẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tí ó ṣọ́ èmi àti ẹ̀yin ó mú kí ojú wa kó rí ọjọ́ ìsinmi tí ó gbẹ̀yìn oṣù kẹjọ ògo ni fún orúkọ Olúwa ojú wa ti rí ọ̀sẹ̀ tó gbẹ̀yìn oṣù kẹjọ. bí tí ó ń jọ́sìn pẹ̀lú ìgbà kọ̀ọ̀kan ní òwúrọ̀ yìí tàbí pé ẹ ti pẹ̀lú wa rí ṣe tí ẹ ti pelu tí ri ìfẹ́ àti wà níyìn ní ife yìí wa jọ̀wọ́ owuro ká ìdè dúró ká lè kí yín. If you are worshiping with us for the very first time, or it has been a while that you worship with us last, and you are here this morning, could you please stand up so we can welcome you? Hallelujah. Adúpẹ́láwọ̀ Ọlọ́run fún ìròyìn ayọ̀ àti ìròyìn ìfọ̀kànbalẹ̀ tí a ń gbọ́ nípa òun bàbá wa àti gbogbo ikọ̀ tí ó lọ sí orílẹ̀-èdè Jerúsálẹ́mù títí di òwúrọ̀ yìí ni à ń gbúròyìn ayọ̀ sí wọn ògo ni fún orúkọ Olúwa. Ẹ jẹ́ kí a tẹ̀sán láti máa gbàdúrà fún ìpamọ́ àti ààbò ní gbogbo àkókò tí wọ́n lò ní orílẹ̀-èdè Jerusalem kí Olúwa kó wà pẹ̀lú wọn ní orúkọ Jésù pardon ilé ẹ̀kọ́ ti Harvest Point School of Ministry níbi tí a ti ń kọ́ àwọn ènìyàn ní ìkẹ́kọ̀ọ́ gboyè ní oríṣiríṣi irú ọ̀nà ní inú ọ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run yóò bẹ̀rẹ̀ láìpẹ́ gẹ́gẹ́ bí a ti ń fi tó wa létí ẹ jẹ́ kí a gbáradì pàápàá àwa tí olúwa ṣẹ̀ṣẹ̀ pè sí ipò aṣíwájú ní ìsọ̀rí kọ̀ọ̀kan láìpẹ́ yìí ni ẹ̀kọ́ náà yóò bẹ̀rẹ̀ ẹ jẹ́ ká forúkọ sílẹ̀ a lè rí òun bàbá wa ẹ̀rín ọ̀dẹ́nẹ́yẹ a lè rí òun màmá wa ajínrere obìnrin Nancy Akíntán a sì lè rí òun arákùnrin tí ó ń sọ̀rọ̀ yìí Ebenezer Adénípẹ̀kun láti forúkọ sílẹ̀ olúwa yóò máa ra wa pẹ̀lú wa àwọn ọmọ àtẹbí òun màmá wa màmá Ọlájídé wọ́n fi tìfẹ́tìfẹ́ kó wa sí ayẹyẹ ti ọjọ́ ìbí ti ọdún karìndínlọ́gọ́rin èyí tí wọ́n ṣe lórí èèpẹ̀ wọ́n ń pè wá pé ní ọjọ́ ìsinmi ọjọ́ kẹrìndínlógún oṣù kẹwàá ọdún tí a wà yìí ni wọ́n ṣe àjọyọ̀ ti ọjọ́ ìbí yìí yóò wáyé ní ilé ìjọsìn kérúbù àti séráfù ti ìjọ ayọ̀ ní o ní òpópónà one five one eight zero Belia Boulevard ẹ jẹ́ kí a darapọ̀ mọ́ wọn ní ọjọ́ ìsinmi ọjọ́ ìkẹrìndínlógún oṣù kẹwàá ọdún tí a wà yìí olúwa yóò pa ọjọ́ náà mọ́ ní orúkọ Jésù. ìsìn ti ìrékọjá láti oṣù kẹjọ sí oṣù ìkẹsàn yóò wáyé ní ọ̀sẹ̀ yìí ní ọjọ́ wednesday dédé agogo mẹ́wàá àbọ̀ ṣùgbọ́n nítorí pé a ní ìpàdé kan náà ìpàdé ti orí ìlà ní ọjọ́ wednesday yìí hour of hope tó ń wáyé ní agogo mẹ́sàn-án kí ó bàa lè rọrùn fún wa a ò ní pàdé níyìn fún ìsìn tí ìrè kọjá yóò jẹ́ ti orí ìlà la ó ti pàdé ẹ jẹ́ ká fi sọ́kàn ìsìn ìrè kọjá ti oṣù kẹjọ sí oṣù kẹsàn-án yóò wáyé ní orí ìlà ẹ jẹ́ kí a fi sọ́kàn kí a sì darapọ̀ ó dára kí a fi èrè kọjá wa láti oṣù kan sí kejìdé olúwa lọ́wọ́ kí olúwa kó bá wa rí oṣù kẹsàn-án ní orúkọ jésù. à ń filọ̀ ìpèsílẹ̀ ògo òun màmá wa ìránṣẹ́bìnrin àti dákọ́nì òbí àwẹ̀ kò sí ẹni tó fẹ́ kí olólùfẹ́ òun kó kọjá lọ ṣùgbọ́n nígbà tí oníkálukú bá dé ìpele tí yóò ti kọjá odò yóò kọjá odò náà ni dúpẹ́ fún ìgbé ayé òun arábìnrin wa yìí pé olúwa ṣí wọn lọ́wọ́ iṣẹ́ nígbà tí àkókò tó àwọn alákòóso ìjọ wa fi pè é e pé nítorí pé wọ́n jẹ́ ọ̀kan nínú wa ó dára kí a gbárùkù mọ́ ẹbí kí a náwó ká nára ní ti ayẹyẹ ìkẹyìn tí a ó ṣe fún wọn nígbà tí àwọn ẹbí bá kéde ọjọ́ náà ṣùgbọ́n kó tó di àkókò yìí ìgbáradì wa ní ti ìnáwó àti ìnára ni àwọn aṣáájú yìí ti sọ pé kí a rí òun bàbá wa alàgbà Solomoni Adébáyọ̀ jẹba àdìkan lè rí yín sà tàbí ká rí òun màmá wa ajínrere ọkùnrin Yẹmisí Kọ́láwọlé Ẹyìndémà ajínrere obìnrin Ẹṣémà àjíyèrè obìnrin nítorí pé wọ́n jẹ́ aya olóyè ńlá Kọ́láwọlé ni mo ṣe ń gbé fúnra ẹ mo tọrọ gáfárà ajínrere obìnrin Yẹmisí Kọ́láwọlé tàbí kárí o màmá wa ajínrere obìnrin um, Deborah Alọ́fẹ́ a lè rí ọ̀kan náà mẹ́tẹ̀ẹ̀ta yìí láti fún wọn ní ohun tí Ọlọ́run bá fi sí wa lọ́kàn láti fi ṣe ìrànlọ́wọ́ fún àtìlẹ́yìn ìpalẹ̀mọ́ ayẹyẹ ìgbẹ̀yìn fún òun arábìnrin yìí bí a ti ń ṣe èyí ọjọ́ wa yóò pẹ́ Olúwa yóò fi ọ̀pọ̀lọpọ̀ ìbùkún rọ́pò sí àpò wa gbogbo àwọn ìpàdé tí à ń ṣe láàrin ọ̀sẹ̀ òun tẹ̀síwájú ní ọ̀sẹ̀ yìí pátápátá bẹ̀rẹ̀ láti àdúrà òwúrọ̀ ní ìdágo mẹ́fà àbọ̀ èyí àti gbogbo àwọn pàdé tí à ń ṣe òun tẹ̀síwájú àkókò tó ní ìsìn láti mú ọ̀rẹ́ wa wá bí a ti sọ síwájú èní jẹ́ ọjọ́ ìsinmi tó gbẹ̀yìn oṣù kẹjọ nígbà tó bá tó àkókò a ó máa pè wá fún ọ̀rẹ́ rí àti fún ìdúpẹ́ ti ìparí oṣù ẹ jẹ́ kí a gbọ̀nwọ́ sí àpò wa mo nílò pé àwọn aṣọ́nà ti fún wa ní àpò ìwé èyí tí a fi mú ìdá mẹ́wàá àti ọrẹ wa wá ẹ jẹ́ kí a fi owó sínú rẹ̀ kí a sì máa bá a sọ̀rọ̀ bí a bá tún ní àwọn ìfilọ̀ mìíràn kí ìsìnkú tó parí a máa gbọ́ láti ẹnu àwọn bàbá wa ẹ jẹ́ ká máa rán ọ̀rẹ́ náà níṣẹ́. bàbá wa àti ọlọ́run wa yìn ọ́ nítorí pé ó fún ọ lọ́rọ̀ ọ̀fẹ́ láti mú èyí wá fún ọ gbọ́ apẹ́ kó gba àyìn wa bí a ti mú wá àpò náà tí a ti mú wá ọ̀pọ̀lọpọ̀ ìbùkún olúwa fi rọ́pò síbẹ̀ kórókò ẹ̀ kó di àyè lógo ní orúkọ jésù kristi olúwa wa nígbà tí àwọn akọyìn wà fún wa lórin a máa mú ìdámẹ́wàá àti ọ̀rẹ́ wa wá. ẹ ké hallelujah ẹ hallelujah ẹyin jésù lógo ẹ jẹ́ kí a dìde láti fi ijó àti àyọ̀mọ́ra wá síwájú olúwa olúwa fẹ́ onínú dídùn àti ọlọ́rẹ̀ẹ́. Aleluia. má torí àkókò àṣìbá àṣẹ ọpẹ́ bàbá wa tí ọlọ́run àyìn wa gbé ọ̀gá aṣẹ́lọ́bá nítorí pé gbogbo dáadáa gba ọpẹ́ kó gba àyìn wa gba àyìn kó gba ọpẹ́ èyí tí a là ń yìn ọ́ fún nírúkọ jésù gba kó gba àyìn wa à ń ya gbogbo ọrẹ náà sí mọ́ a sì ń fi àwọn àpò tí ó ti wálé ọlọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ olùwàfẹ́rọ́pò síbẹ̀ ọrẹ náà là ń lé àfihàn fún lògo rẹ̀ nípa ti bàbá àti ní ti ọmọ àti ní ti ẹ̀mí mọ́ àmín ẹ jẹ́ Okay, hallelujah. Ibe ẹ̀kọ́ kíkà fún ìsìn ìdúpẹ́ ti òwúrọ̀ ìhun láòrè láti inú ìwé Éfésù orí kẹfà láti ẹsẹ̀ ìkẹwàá títí dé ẹsẹ̀ kẹtàdínlógún. Ephesians chapter three from verse ten to seventeen. Lákòótán ara ẹ jẹ́ alágbára nínú Olúwa àti nínú agbára ipá rẹ̀. Ẹ gbé gbogbo ìhámọ́ra Ọlọ́run wọ̀ kí ẹ̀yin kí ó lè kọ ojú ìjà sí àrékérekè èṣù nítorí pé kì í ṣe ẹ̀jẹ̀ àti ẹran ara ni àwa ń bá ja ìjàkadì ṣùgbọ́n àwọn ìjòyè àwọn ọlọ́lá àwọn aláṣẹ ibi òkùnkùn ayé yìí àti àwọn ẹ̀mí búburú ní ojú ọ̀run nítorí náà ẹ gbogbo ìhámọ́ra ọlọ́run wọ̀ kí ẹ̀yin kí ó lè dúró tiri sí ọjọ́ ibi nígbà tí ẹ̀yin bá sì ti ṣe ohun gbogbo tán kí ẹ sì dúró ẹ dúró nítorí lẹ́yìn tí ẹ ti fi àmùrè òtítọ́ di ẹ̀gbẹ́ yín tí ẹ sì ti di ìgbáyà òdodo nìmọ́ra tí ẹ sì ti fi ìmúra ìhìnrere àlàáfíà wọ ẹsẹ̀ yín ní bàtà lékè gbogbo rẹ̀ ẹ mú àpáta ìgbàgbọ́ nípa èyí tí ẹ̀yin ó lè fi paná gbogbo ọfà iná ẹni ibi ẹsẹ̀ kẹtàdínlógún ẹsẹ̀ tí ó kẹ́yìn kí ẹ sì mú àṣíborí ìgbàlà àti idà ẹ̀mí tí ń ṣe ọ̀rọ̀ Ọlọ́run èyí ni ọ̀rọ̀ Ọlọ́run kí Olúwa kí ó bùsí kíkà àti gbígbọ́ ọ̀rọ̀ rẹ̀ fún ìgbàlẹ̀ mi wa. mo gún àṣà rí gẹ́gẹ́ bí balógun yìí. ni ọlọ́run tó ń pa yín mọ́. mi ò sì padà lẹ́yìn yín. àlàáfíà mi ò fi yí yín ká. gbogbo ṣùgbọ́n nínú ayé ẹnìkọ̀ọ̀kan yín lọ́dí ẹ̀rí. àwọn ọmọ mi tí ó wà ní ìrìn àjò ẹ̀jẹ̀ mi fọ̀hún nípa tiwọn. ní àkóso bó ti lè wù kó rí ayọ̀ náà máa fi padà dé. ẹ̀jẹ̀ mi wọ́n ti fi mọ́dí ààbò yí wọn ká. lórí òkè yìí lórí òkè yìí ní orí òkè yìí èmi mú yín lọ sí òkè ńlá lórí òkè yìí. ẹnìkọ̀ọ̀kan yín lórí òkè yìí. àlàáfíà àlàáfíà àlàáfíà àlàáfíà mi ó fi rọ̀gbà yìí ká. ikú àtọ́jọ́. ṣẹlẹ̀ lórí òkè yìí mọ́. arúgbó ọjọ́ ni mí. arúgbó ọjọ́ ni mí. ọ̀dọ́ lórí òkè yìí. àìtọ́jọ́ ó jìnnà sí gbogbo yín. ayọ̀ ayọ̀ mi ni mo túlẹ̀ yín lórí lónìí àlàáfíà ni ti ní ti. àlàáfíà mi. ẹnikẹ́ni tó bá wà ní nípò àìsàn àní àlàáfíà mi mo ti fún yín. báyìí ni olúwa lọ́rùn àwọn ọmọ ogun. kí a gbàdúrà bàbá wa ti ń bẹ lọ́rùn àyàn àṣẹ ọlọ́ba tó tó fẹ́ fẹ́ rẹ̀ sí wa ó bá wa sọ̀rọ̀ gẹ́gẹ́ bí bàbá sí ọmọ àyàn agbé orúkọ ògo rẹ̀ ga olúwa gba àyàn àtọ́pẹ́ wa ọlọ́run ọ̀run olúwa gba apẹ́kọ̀ gba àyàn wa ìjà ọ̀rọ̀ tó ti bá wa sọ àyàn pé ọ̀rọ̀ ìfọkànbalẹ̀ àti ọ̀rọ̀ ìmúláyàléni ní orúkọ jésù gba àyàn kó gba ọpẹ́ wa bí o ti ṣèlérí fún wa ìwọ ni ọlọ́run bá ti ń dá májẹ̀mú tí kì í dá májẹ̀mú rẹ̀ lábẹ́ bó ti wù kórí orúkọ jésù ìlérí rẹ̀ olùwàjẹ́ wá sí ìmúṣẹ máa bá wa lọ nínú ìpàdé yìí a ó sì máa yìn ọ́ òun ránṣẹ́ tó ti lò olúwa sọ agbára wọn dé ọ̀tún ìran wọn olùwàjẹ́ kó túbọ̀ mọ́lẹ̀ sí a ó lè máa yìn ọ́ títí ẹlẹ́dàá wa orúkọ jésù kristi olúwa àtòlùgbàlà wa. kí aleluya nígbà tí ó bá tó àkókò àwọn bàbá máa ṣe ìtumọ̀ àsọtẹ́lẹ̀ yẹn ní ìsìn àkókò tó láti lọ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run nígbà tí ó jẹ́ ayọ̀mí láti pé òun ajínrere obìnrin àgbáyé ni èyí tí olúwa ti pè sílẹ̀ á sì lò fún wa ní òwúrọ̀ yìí ọpẹ́ àyà adéwùmí aleluya. Eke hallelujah ẹ ké aleluya sí ọba àwọn ọba ẹ ké aleluya. aleluya. a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún oore ọ̀fẹ́ tí olúwa fún èmi àti ẹ̀yin láti tún rí ọjọ́ òní èyí tí ń ṣe sunday tí ó gbẹ̀yìn nínú oṣù kẹjọ àánú la rí gbà mo gbàdúrà wípé bí kristi bá fa bíbọ̀ rẹ̀ sẹ́yìn a ó túbọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ oore ọ̀fẹ́ láti jọ ṣe ọjọ́ ìsinmi báyìí lórúkọ jésù. Amen dúpẹ́ lọ́wọ́ ọlọ́run àti lọ́wọ́ àwọn bàbá wa fún oore ọ̀fẹ́ tí wọ́n fún mi láti bá wa sọ̀rọ̀ nítorí pé bí a bá ń sọ̀rọ̀ àwa náà ń bára wa sọ̀rọ̀ ni mo gbàdúrà lórúkọ jésù kristu pé bí a ti ń sọ̀rọ̀ náà kò ní takò wá lọ́jọ́ ìkẹyìn lórúkọ jésù mo dúpẹ́ lọ́wọ́ bàbá wa mo dẹ̀ gbàdúrà pé kọlọ́run kó túbọ̀ máa dì wọ́n mú kọlọ́run kó kún wọn fún agbára àwa náà ká má mú wọn kọsẹ̀ nírìn àjò náà kájùmọ̀ gbàdé lọ́jọ́ ìkẹyìn ẹ jẹ́ kí a gbàdúrà ọlọ́run alágbára lẹ́ẹ̀kan sí adúpẹ́ lọ́wọ́ yín fún oore ọ̀fẹ́ yìí àánú la rí gbà oore ọ̀fẹ́ ló kà wá yẹ tí ọlọ́run bá ti ń lọ nínú ọ̀rọ̀ náà olúwa máa bá wa lọ ẹ̀yin ní ọ̀rọ̀ lórúkọ jésù ẹ túmọ̀ ara yín fún wa kò sí bá a ṣe lè mọ̀ ọ́ sọ tó ẹ̀yin gangan lẹ lè túmọ̀ rẹ̀ agbàdúrà bẹ́ẹ̀rẹ̀ náà ti ń jáde lónìí lórúkọ jésù má jẹ́ bọ́ sí ọ̀nà tí ẹyẹ yóò sì ṣàjẹ́ nínú ọkàn wa olúwa jẹ́ kó bọ́ sí ọkàn tí ó dára àti tí ó ní ọ̀rá tí yóò túbọ̀ máa dàgbà sí i tá ò fi ṣe ìwà wù tí a ó fi gbà dé yìí ògo ni forúkọ yín lókè ọ̀run ní orúkọ Jésù Kristi ni àgbàdua ẹ ké aleluya ẹ ké aleluya lẹ́ẹ̀kan sí mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún I mean topic tí à ń treat nínú oṣù kẹjọ yìí essence of spiritual growth essence of spiritual growth ìdí àbí kí ni ìdí tó jẹ́ pé a fi túbọ̀ máa dàgbà sí nínú agbára ẹ̀mí mímọ́ kí ni ìwúlò pé kí a máa dàgbà sí nínú agbára ẹ̀mí mímọ́ ẹ̀mí mímọ́ jẹ́ olùtùnú àti olùtọ́nà ẹ̀mí mímọ́ jẹ́ ẹni tí máa ń kọ́ni nígbà tí à ń dàgbà nínú ìmọ̀ àti oore ọ̀fẹ́ Ọlọ́run à ń súnmọ́ Ọlọ́run lójoojúmọ́ ni a sì ń fẹ́ Ọlọ́run ní gbogbo ọ̀nà à ń fẹ́ láti ní ìmọ̀ nípa Ọlọ́run à ń fẹ́ láti fẹ́ ẹ lójoojúmọ́ à ń fẹ́ láti ṣe ìfẹ́ rà bá a bá ń dàgbà sí nínú ẹ̀mí mímọ́ òun ni ìdí tí a fi ń dàgbà nínú agbára àti ìtọ́ni ẹ̀mí mímọ́ bí a bá ń dàgbà nínú agbára ẹ̀mí mímọ́ a ó máa dàgbà nínú ìwà wa ohun tó ń bí ọ nínú tẹ́lẹ̀ àwọn èèyàn kàn wẹ́ pé ah ah ẹni báyìí tó bá pẹ́ tẹ́lẹ̀ ní Ṣàngó tó bá pẹ́ ńgbà tó wà ní Ṣàngó òde ni a máa ti sọ̀rọ̀ ṣùgbọ́n a rí wípé ó ti dàgbà sí i a rí wípé nǹkan tó ń bí nínú kò tó ń bí nínú mọ́ bá a bá ń dàgbà sí i nínú agbára ẹ̀mí mímọ́ ọ̀rọ̀ tá a máa sọ a máa ní ìyàtọ̀ mo fẹ́ kí a ṣí bíbélì wa sí. Um, Proverbs chapter 10, verse 19. Proverbs chapter 10, verse 19. But kia a tó débẹ̀ yẹn, ẹ jẹ́ kí Second Peter's chapter 1, verse 5. Second Peter's chapter 1, verse 5. Ṣùgbọ́n ẹ máa nori ofe ati ni no imo oluwa ati olubalawa Olùgbàlà wa Eni ti ogowa tí ògo wà fún nísinsìnyí àti títí láéláé. Àmín ó ní ẹ jẹ́ kí a máa dàgbà sí ká máa dàgbà sí in everything that we do let us let us grow in the ways of God in the knowledge in our character inú ìṣe wa jẹ́ kí àwọn ènìyàn kó rí wípé lánàá ah ó máa ń mutí gan ṣùgbọ́n nítorí pé Kristi ti wọnú ọkàn rẹ̀ ó ti di ẹni ọ̀tún bẹ́ẹ̀ sọ wípé ohun gbogbo ohun àtijọ́ ti ré kọjá ohun gbogbo wa ti di ọ̀tún ọ̀rọ̀ tí máa ń sọ tẹ́lẹ̀ tó bá wà láàrin àwọn èèyàn tó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ kan tíwọ náà ní ní àná òun bá wọn sọ̀rọ̀ náà ṣùgbọ́n nígbà tí ó ti di ẹni ọ̀tọ̀ tó ń dàgbà sí nínú ìmọ̀ àti oore ọ̀fẹ́ Kristi tó bá ti bẹ̀rẹ̀ sí ní sọ irú àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn wàá rí wípé àyè ò sí níbẹ̀ mọ́ nítorí pé ohun àtijọ́ ò ti ré kọjá Proverbs chapter ten verse nineteen. Proverbs chapter 10, verse 19. bí a bá ń dàgbà nínú ìmọ̀ ọlọ́run ọ̀rọ̀ tí a máa ń sọ á tún máa jẹ́ kí á jẹ́ ọ̀rọ̀ tó jẹ́ pé ó máa gbé ènìyàn sókè nítorí pé ọ̀rọ̀ ẹnu wa jẹ́ nǹkan tó jẹ́ ahọ́n wa jẹ́ ó ní agbára ahọ́n wa ó sì kún fún ìyè àti ikú Proverbs chapter ten verse nineteen. nínú ọ̀rọ̀ púpọ̀ a kò lè fẹ́ ṣẹ̀kù ṣùgbọ́n ẹni tí ó fi ètè mọ́ ètè rí ó gbọ́n. <laughs> nínú ọ̀rọ̀ púpọ̀ ẹ jẹ́ bá project ẹ̀ nínú ọ̀rọ̀ púpọ̀ a kò lè fẹ́ ṣùgbọ́n ẹni tí ó fi tó fi tó pa mọ́ ọgbọ́n. When you talk and talk and talk, there is no sense in it. But when you are when when when you are conscious of what you, what you want to say, you ask the Holy Spirit to minister to you. àwọn ọ̀rọ̀ kan wà tó jẹ́ pé èèyàn kan lè sọ sí ẹ tó jẹ́ pé tó bá gbọ́ ọ̀rọ̀ yẹn á bí ẹ nínú wàá fẹ́ sọ̀rọ̀ ṣùgbọ́n nítorí pé Ọlọ́run ń gbé nílẹ̀ wàá pa ètè rẹ mọ́ nítorí pé òun dàgbà sí nínú oore ọ̀fẹ́ Ọlọ́run ni mo gbàdúrà lórúkọ Jésù Kristi ẹnikẹ́ni tó wà lábẹ́ òun yìí tàbí à ń wò wá lójú fọ́nrán ni ibikíbi tá a ti kùnà níbikíbi tó dà pé a ti ń struggle pé Olúwa mú mi dúró lórúkọ Jésù a ó gba ìtúsílẹ̀ lónìí lórúkọ Jésù Kristi ohun tó dàbí rẹ̀ ni wípé bí a ṣe máa ń dáhùn àbí bá ṣe máa ń react táwọn èèyàn bá ṣe nǹkan sí wa our actions and our reactions Ecclesiastes chapter seven verse nine bí a ti ń fi bí a bí a ti bí bí a ọmọdé kọjá lẹ́gbẹ̀ẹ́ mi ó wá fara gbá mi ah, mo wá fà padà mo wá gba etí ẹ̀ àwọn èèyàn wò pa ah, kí ló ṣe obìnrin ṣe bó yẹ kó sọ fún ni ó dẹ̀ gba etí ẹ̀ bẹ́ẹ̀ yẹn so when you grow in the wisdom of God ó tiẹ̀ lè má bínú sí àbí kó o pè lẹ́yìn pé wò tó bá ti ń ṣe tó bá ti kọjá tó bá ti kó fara gbáyàn kó o padà kó o wá sọ pé ẹ má bínú by, why, by doing that, you are showing that you are growing, you are grown in the Spirit of God and in humility, in endurance, in perseverance. Hallelujah. Ecclesiastes 7, verse 9. Má ṣe yára lé ọkàn rẹ láti bínú nítorí pé ìbínú sinmi lé àyà ṣìwèrè má ṣe yára nínú ọkàn rẹ láti bínú nítorí pé ìbínú ń yára nínú aṣiwèrè ọlọ́run ní jẹ́ ayawèrè lórúkọ jésù àwọn ìwà kan wà tó jẹ́ pé béèyàn bá hùwà yẹn àwọn èèyàn máa wò pé ah what is wrong with this person kí ló ṣẹlẹ̀ tó ṣe ń hùwà báyìí ah ṣojú nǹkan báyìí tẹ́ni báyìí ṣe ni ordinarily as a child of God téèyàn kan bá sọ nǹkan tó bí ẹnu àbí ó gbọ́ pé nìkan sọ nǹkan báyìí nǹkan tí mo ti determine nínú ọkàn mi tí mo máa ń ṣe ni pé As long as you cannot say to my face, right? It's not for me. Now, if it's for me, you will tell it to my face, and I will, I will give you my own rebuttal. Right? Now, if you say to my face, you respect me, Oh oh oh oh oh oh oh. kún ni wípé ah Anybody buy báyìí Come for me. Emi na wa wá fi èmi náà wá fira mi si ipò ọ̀wọ̀ wípé o wá sọ fún mi Ma wa sọ fún yín pa ah, ẹ má bínú ìdí tí mo ṣe ṣe báyìí lélẹ́yìí ṣùgbọ́n tí n bá gbọ́ pé o sọ tó o wá sọ lójú mi màá tún kí ẹ torí pé it's not my business ṣùgbọ́n tó bá gbọ́ pé èèyàn kan sọ nǹkan fún ẹ tó wá rí lọ́la abẹ́rẹ́ rí àwọn náà dẹ̀ lọ ń preach yẹn o àwọn lọ ń kọ lẹ́sẹ̀kẹsẹ̀ o ti ń dẹ́ṣẹ̀ so where is your spiritual growth why do we come to church every day why do we read our Bible. The essence of spiritual growth is to make sure that you are different ká yí ara wa sọ́tọ̀ kúrò ní ohun ti ayé bíbélì sọ fún wa pé a wà nínú ayé ṣùgbọ́n a kì í ṣe ti ayé tí a ò bá kì í ṣe ti ayé ẹ má jẹ́ ká wà bí ti ayé o ayé ló sọ pé tó bá dà mí lóògùn ó ní tí ẹ di ẹ bá what ma hẹ that is the world tó bá dà ẹ lóògùn tó bá rí adìyẹ tiẹ ẹyin ẹyin tiẹ bá kókó tún sèwú ẹ kó jẹ́ kó ash when you are doing that. You are saving those chicken. You are bringing them up, showing love. Lórúkọ Jésù, orí ọ̀fẹ́ tá ò fi ṣeré, Ọlọ́run á fi fún èmi àti ẹ̀yin lórúkọ Jésù. Ìdàpọ̀ pẹ̀lú Ọlọ́run, gbígba àdúrà ṣe kókó. Ọ̀pọ̀lọpọ̀ Kìrìsìtẹ́nì lẹ́ni ló jẹ́ pé ah I'm a child of God, you know. I do this in the house of God. God knows me. God sees my heart. A sí ní sọ, ṣùgbọ́n kí ni Ọlọ́run sọ nípa tiẹ̀ tí ìwà àti èmi? Ó ní mo dùn kórúkọ mi má ṣe bàjẹ́ o mò ń dù kàdàbà mi máa fò lẹ́lẹ́ mò ń dù kórúkọ mi má ṣe bàjẹ́ o níwèye tó ń bẹ lókè ìjà wọn ń dùn báyìí. mo mo post nǹkan kan nípa pastor kan àti ìyàwó ẹ̀ wọ́n dé láti church wọ́n jókòó sí garden wọ́n wá mu orange juice mo rò pé èèyàn kan wá pé ìyàwó pásítọ̀ yẹn pé ah mọ́mì i'm coming to visit you o ah ìyàwó pásítọ̀ bá dáhùn wípé ah a wà nínú store èmi àti ọkọ mi a máa délé ní in the next three hours pásítọ̀ bá ní ah bó ṣe ṣe ah báyìí ó dé ń parọ́ bí rapture ṣe dé nìyẹn ló bá gbé bàbá lọ ìyá bá káwọ́ sókè ó bá bẹ̀rẹ̀ sí ní sọkún we don't know the hour we don't know the time we don't even know the season àmọ́ ìgbà àti àkókò tí Jésù Kristi máa dé obìnrin yẹn ti lè máa ṣe dáadáa ṣùgbọ́n nǹkan kan ṣo ní àkókò tí Jésù dé nígbà tí trumpet nígbà tí ìpè dún ní ọ̀run irọ́ tí ó pa ó wá di pé ah ó ti pàdánù ìjọba ọ̀run orí ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni ó ń ṣẹlẹ̀ láyé tó jẹ́ pé àwọn èèyàn ti kà kún pé well it's okay I mean Ọlọ́run máa understand no Every sin is a sin. The sin of a liar is as grievous as the sin of the person that kills. Nítorí pé nínú irọ́ tó pa yẹn, ó ti lè pa yẹn tó mọ̀. Mo gbàdúrà lówùúrọ̀ yìí lórúkọ Jésù Kristi. Bí a ti ń wá sí ilé Ọlọ́run lójoojúmọ́, tí àwọn ènìyàn ń wo èmi àti ẹ̀yin nínú ilé iṣẹ́ wa tàbí ní skúùlù wa tàbí níbikíbi tí a ti bá ara wa tí wọ́n sọ pé ọmọ Ọlọ́run ni eléyìí mo gbàdúrà tó bá di ọjọ́ ìkẹyìn ohun pé mi ò mọ̀ ní kò ní fọ́ sí èmi àti ẹ̀yin lórúkọ Jésù Kristi <laughs> mo ní kò ní fọ́ sí èmi àti ẹ̀yin lórúkọ Jésù Kristi bẹ́nìyàn bá ń dàgbà nínú ọgbọ́n àti ìmọ̀ Elédùmarè a ó máa dàgbà láti fẹ́ dàbí Ọlọ́run láti fẹ́ Ọlọ́run láti ṣe ìfẹ́ Ọlọ́run jésù kristi ti kálá rẹ̀ ó gba àdúrà tó jẹ́ pé wọ́n ní òógùn tó ń jáde ní ara rẹ̀ ó dàbí ẹ̀jẹ̀. many of us christians ẹlòmíì ò tiẹ̀ lè gba àwẹ̀ mọ́. the bible says these things cannot happen except you fast and you pray. orí ọ̀fẹ́ ni o àwọn màmá wa kan ti gbà wẹ̀ nígbà tó tí wọ́n ti gbà wẹ̀ lọ́jọ́ bẹ́ẹ̀ni sọ fún wa ó ní pé seek God while it is day the night cometh that no man will be able to seek him. ó ní kí a wá ọlọ́run nígbà tí a lè rí nítorí pé alẹ́ ń bọ̀ tí a ò lè rí mọ́ tí a ò ní lè rí. òwúrọ̀ ayé rẹ òun ni ọlọ́run fẹ́ kí èmi àti ẹ̀yin ká fi dàgbà nínú agbára ẹ̀mí mímọ́ gba àwẹ̀ nígbà tó yẹ kó o gba àwẹ̀ gba àdúrà nígbà tó yẹ kó o gba àdúrà tó bá di àṣálẹ́ a lè má lè gba àwẹ̀ mọ́ a lè má lè ṣèṣọ́ òru bó ṣe yẹ ká ṣe ṣùgbọ́n àwọn tí a ti ṣe á jẹ́ bí ìgbà tó yẹ pé a ti dá àjọ a ní kéré àjọ wa ní ọjọ́ alẹ́ wa mo gbàdúrà lórúkọ Jésù Kristi ta ló ń bẹ lábẹ́ ohun yìí tó wù ọ́ ṣe ṣùgbọ́n tó dàbí ìgbà tó yẹ pé ó ti ṣe ìnira fún ọ orí ọ̀fẹ́ àti agbára láti lè ṣe ẹ ó gbà á lónìí lórúkọ Jésù mo ní a ó gbà á lónìí lórúkọ Jésù Kristi mo ní lẹ́ẹ̀kan sí a ó gbà á lónìí lórúkọ Jésù Kristi gbígba àdúrà ṣe pàtàkì bí a bá ń dàgbà òun ni that's one of the essence of spiritual growth being able to pray. ẹ má jẹ́ kí a sọ àdúrà di pé kéèyàn kọ́ máa ṣàwáwí asán o kéèyàn ṣáà máa sọ̀rọ̀ máa rojọ́ máa parí máa ṣe ah olúwa ó ṣáà ti rí mi ó ti rí bó ṣe God sees ọlọ́run ti mọ gbogbo òkè ìṣòro náà kó tiẹ̀ tó bẹ̀rẹ̀ ó kàn fẹ́ kó o sọ fún òun ni tó yẹ lọ sọ pé kanlẹ̀kùn òun yóò ṣí wá kiri wàá sì rí béèrè ó rí gbà kí ló fẹ́ kí ọlọ́run kí ó ṣe tó o bá ti ń dàgbà nínú ìmọ̀ àti agbára ẹ̀mí mímọ́ orí ọ̀fẹ́ tó máa fi béèrè pàtó ohun tí o fẹ́ kí ọlọ́run ṣe ọlọ́run á máa fi fún wa lórúkọ jésù kristi kí ni àwọn kọ́kọ́rọ́ tí a fi ń ṣílẹ̀kùn agbára ẹ̀mí mímọ́ ìfojúsùn títẹjú mọ́ ọlọ́run ó ṣe pàtàkì títẹjú mọ́ ọlọ́run ó ṣe pàtàkì nínú ìrìn àjò wa bí a ti ń wá orúkọ bí a ti ń súnmọ́ ọlọ́run lẹ́ẹ̀kan sí wíwà àti ìwà wa àti ìṣe wa àti ìmọ̀ wa nínú ọ̀rọ̀ ọlọ́run it's very very important growing in the word of God ọ̀pọ̀lọpọ̀ wa ló jẹ́ pé tá a bá ti gbé fóònù wa ẹlòmíì àárín òru báyìí ó máa gbé fóònù nǹkan tó ń ṣẹlẹ̀ Nàìjíríà ló fẹ́ mọ̀ kí ló ń ṣẹlẹ̀ ní White House náà ah kí ló tún ṣẹlẹ̀ ní Agége ń báyìí kí ló ń ṣẹlẹ̀ lébùté mẹ́ta kí ló ń ṣẹlẹ̀ l'Ondo state we don't even have time to read the word of God the essence the keys to spiritual growth is to unlock your spiritual growth is is working in the word of God reading the word of God reading is studying the word of God to show yourself approved tó o bá ka ọ̀rọ̀ Ọlọ́run báwo ló ṣe fẹ́ sọ fún èṣù kúrò lẹ́yìn mi èṣù tó ń sá ń sọ yìí ó mọ ọ̀rọ̀ ọlọ́run pàápàá tó jẹ́ pé ó tún lọ fi ọ̀rọ̀ ọlọ́run ó tún lọ fi bá ọlọ́run ó tún lọ fi sọ fún jésù kristi pé tó wọ bá jẹ́ ọmọ ọlọ́run ò ṣe fò sọ̀kalẹ̀. Hebrew chapter six and verse one Hebrew six verse one. nítorí náà kí a fi ìpìlẹ̀ ẹ̀kọ́ Kristi sílẹ̀ kí a lọ sí pípé lí àìtúnfi ìpìlẹ̀ ìrònú pípadà kúrò nínú òkú iṣẹ́ lélẹ̀ àti ti ìgbàgbọ́ sípa ti Ọlọ́run. hallelujah nítorí náà ẹ bá ń project ẹ̀ nítorí náà kí a fi ìpìlẹ̀ṣẹ̀ ẹ̀kọ́ Kristi sílẹ̀ kí kí a lọ sí pípé. being in perfection by the word of God. When you are perfect in the word of God, then you continue to grow every day. Am I get it wrong? We should not get it wrong. It's a process. Once you were in your womb, the gestation period, Ọlọ́run jẹ́ kí a wá sí ayé, sí ní mu ọmú. nígbà tó yá bẹ̀rẹ̀ sí ní mu fúdù nígbà tó yá bẹ̀rẹ̀ sí ní jẹ àmàlà nígbà tó yá bẹ̀rẹ̀ sí ní jẹ bírèdì a bẹ̀rẹ̀ sí ní jẹ iyán a bẹ̀rẹ̀ sí ní jẹ ẹ̀fọ́ nǹkan kan tí mo fẹ́ kí a mọ̀ ní pé tó bá di ọjọ́ alẹ́ <laughs> a ó tún padà di ọmọdé ni nítorí pé àwọn nǹkan tí a ti ń ṣe tẹ́lẹ̀ a lè má lè ṣe mọ́ àwọn nǹkan tá a ti ń jẹ dókítà sọ fún ẹ pé kó má jẹ mọ́ ẹran tí wọ́n sọ wípé ó yá ọmọ máa jẹran kó ba lè ní protein kó ba lè ní àwọn ah, nutrient wọ́n sọ fún ẹ pé don't eat red meat àwọn kan ti àwọn ní ẹ̀mí tẹ̀lé jẹ red meat rárá ẹ jẹ́ kí a mọ̀ wípé nínú ọ̀rọ̀ Ọlọ́run bá a ti ń dàgbà sí lójoojúmọ́ àwọn kan wà tí Ọlọ́run fẹ́ mú kúrò nínú ayé wa àwọn kan wà tí Ọlọ́run fẹ́ gbìn nínú ayé wa mo gbàdúrà lórúkọ Jésù Kristi orí ọ̀fẹ́ tá ò fi wáyè láti ka ọ̀rọ̀ Ọlọ́run Olúwa fi fún èmi àti ẹ̀yin lórúkọ Jésù fífi ara wa fún iṣẹ́ Ọlọ́run àwọn kọ́kọ́rọ́ tí a fi ń ní ìdàgbàsókè nínú ẹ̀mí mímọ́ nìyẹn ẹlòmíì wà nínú ìjọ lónìí ó ti wà ní church láti fifty years kò sí nǹkan kan tá à ń ṣe nínú ìjọ ọlọ́run ah, wọ́n ní wò jẹ́ kí n lọ ṣọ́ọ̀ṣì àdúrà kí n ṣàmì ni mi ìfẹ́ problem fàyè mi ọlọ́run ti gba problem mi àti ẹ̀yin ṣùgbọ́n ó wà nǹkan tí a fẹ́ ṣe fún òun kí ni nǹkan tí o fẹ́ ṣe fún ọlọ́run ó ní òwúrọ̀ mi ọ̀sán mi alẹ́ mi o tìrẹ ni olúwa tìrẹ ni olúwa mo fi sílẹ̀ fún ọ òwúrọ̀ mi ọ̀sán mi alẹ́ mi o tìrẹ ni olúwa òwúrọ̀ rẹ kí ló fi ṣe ní ilé ọlọ́run ó wà ní ọ̀sán lọ́wọ́lọ́wọ́ kí ni nǹkan tí o fẹ́ ṣe fún ọlọ́run o ti ń lọ lọ sí ọjọ́ ogbó ìjọ rò wípé tí n bá ti dàgbà kí ni mo fẹ́ ṣe ẹlòmíà sọ pé wẹ́ẹ́. Well, wọ́n ti ń ṣe gbogbo ẹ̀ tó bá bọ́ síbẹ̀ tó bẹ̀rẹ̀ sí ní ṣe a ó kà á fún wọn wípé iṣẹ́ tó ṣe nínú ilé ọlọ́run nìyẹn mo gbàdúrà lẹ́ẹ̀kan sí orí ọ̀fẹ́ tá ò fi gba kọ́kọ́rọ́ tá ò fi lè ṣí ilẹ̀kùn tí ọlọ́run yóò fi jẹ́ kí a máa dàgbà sí ọlọ́run á fún èmi àti ẹ̀yin lórúkọ jésù kristi kí ni ẹ̀bùn tí a fi fún ọ tí ó yẹ kí o lò fún ọlọ́run tí o sọ pé tí o bá lè wọ́n máa sọ pé èmi nìkan ṣáà ni leave anybody to say anything it doesn't matter When you get to a point that it doesn't matter what anybody says, then what matters is about what God says about you. It doesn't matter what A says, what Z says, but what matters is the is what the one that created A to Z, what God says about you. Somebody can say, "Oni konlari ni choir, oh no lo bossy bi oh no lo in the children's department, oh no lo in camera." It's okay. It's the grace. nǹkan tó ṣẹlẹ̀ ni wípé nígbà tẹ́ ẹ bá dé ọ̀run wọ́n á kọ́ mansion fáwọn kan àwọn kan á ní boys quarters àwọn kan á ní jẹ́ wá yálégbé lọ́dọ̀ ẹ̀ but unfortunately kò sí co-tenant lọ́run ohun tí o bá ohun tó o bá gbìn òun ló máa ká so why don't we get ready for heaven? The Bible says that we should build our treasure. Ó ní ká gbé ìṣọ́ra wa, ó ní kí a fi sí níbi tí kò sí ohun kankan tí ó lè jẹ́ olè kankan ò lè wá jì mo gbàdúrà lórúkọ Jésù Kristi nínú ìrìnàjò èmi àti ẹ̀yin a ò ní ṣubú lórúkọ Jésù a ò ní sùn lórúkọ Jésù mo lá ò ní sùn lórúkọ Jésù Kristi Second Peter chapter five chapter one verse five to six. àti nítorí èyí náà pàápàá ẹ máa ṣe àìsinmi gbogbo ẹ fi ìwà rere kún ìgbàgbọ́ àti ìmọ̀ kún ìwà rere àti àìrékọjá kún ìmọ̀ àti sùúrù kún ìrékọjá àti ìwà bí Ọlọ́run kún sùúrù. hallelujah ìgbàgbọ́ kún ìwà rere ìwà rere kún ọgbọ́n ọgbọ́n fún ìfaradà ìfaradà nínú ìfaradà wa a ó bẹ̀rẹ̀ sí ní fi ara wa bí a bá ti ń ṣe léyìí àwọn nǹkan tó máa mú àwọn ènìyàn sọ wípé nítòótọ́ ẹni tí dàgbà nínú ọlọ́run ìwọ gan fúnra rẹ a máa ṣe é ní kàyéfì nítorí pé lánàá wọ́n gba ilé tí o sọ̀rọ̀ ṣùgbọ́n lẹ́nìí wọ́n gba ilé tí o mo ṣe tó ṣe gbá mi létí àbúrò mi. Somebody expects you to fall. Make up your mind to stand. Somebody expects you to fail make up your mind that I will not fail. Ilé ayé ta wà yìí, à ń kọ exam ni o. Exam là ń kọ. Um, I have my papers. You have your papers. Bó o bá jí mi wò, tèmi yàtọ̀ sí tiẹ̀. So look at your examination paper. Write it according to your purpose. Your purpose, the spiritual growth will help you achieve your purpose bá a bá ti ń dàgbà nínú ìmọ̀ àti oore ọ̀fẹ́ ẹ̀mí á jẹ́ kí àfojúsùn ìpè wa ní ayé màá wo exam paper mi màá kọ́ bí ọlọ́run ti kọ́ pé kí n kọ́ mi ò ní jí sista Bímbọ́lá wò pé jẹ́ kí n wo nǹkan tó kọ nítorí pé tí n bá kọ́ mo ti ṣìnà nìyẹn mo gbàdúrà lórúkọ Jésù Kristi bí a ti ń sáré ìje orí ọ̀fẹ́ tá ò fi kọ exam wa bí ọlọ́run ti kọ́ mọ́ wa a ó gbà lónìí lórúkọ Jésù Kristi ẹni tó bá ń dàgbà nínú oore ọ̀fẹ́ Ọlọ́run á mọ bí a ti ń tu ènìyàn nínú á wá ní ìgbé ayé tí a fi ń yin Ọlọ́run ní gbogbo ìgbà ìdí tí a fi wà ní bíbá yìí lónìí wípé Ọlọ́run dá èmi àti ẹ̀yin sí ká lè máa yìn ní gbogbo ọjọ́ nínú ìjì ayé nínú ìdààmú ayé nínú ìpọ́njú ayé nínú àìsàn nínú ìkorò nínú ìdààmú kí a lè yin Ọlọ́run nítorí pé pípé ni Ọlọ́run dídára sì ní ní gbogbo ìgbà Hebrew chapter thirteen verse fifteen Hebrew chapter thirteen verse fifteen. ǹjẹ́ nípasẹ̀ rẹ̀ ẹ jẹ́ kí a mú ẹ jẹ́ kí a máa rú ẹbọ ìyìn sí Ọlọ́run nígbà gbogbo èyí ni ní èso ète wa tí ń jẹ́wọ́ orúkọ rẹ̀. ni ó ní ǹjẹ́ nípasẹ̀ lè jẹ́ kí a máa yin ọlọ́run ní gbogbo ìgbà wọ́n ti ń announce pé ta ló fẹ́ yin ọlọ́run ta ló fẹ́ sọ ọ̀rọ̀ ẹ̀rí ẹ jẹ́ kí a mọ̀ wípé nígbà tó o sùn tó o jí ẹ̀rí ni o nígbà tó o gbé omi tó o mu tí ò pa olórí ẹ̀rí mà ni wípé o gbé ẹsẹ̀ o lè sọ̀kalẹ̀ nínú mọ́tò ẹ ẹ̀rí ni o. wípé a ti ẹ̀gbẹ́ aṣọ báyìí pé mo lè wọ̀ ọ́ mo tún wo gíláàsì mo tún wo ara mi ẹ̀rí mà ni. ìgbé ayé tí ń fi ògo fún ọlọ́run ó máa ń farahàn bí ènìyàn bá ti ń dàgbà sí nínú agbára ẹ̀mí mímọ́ mo gbàdúrà lónìí lórúkọ Jésù Kristi orí ọ̀fẹ́ tá ò fi yin ọlọ́run nínú ìgbà tí ó dára àti ìgbà tí ò dára ọlọ́run á fi fún èmi àti ẹ̀yin lórúkọ Jésù Kristi mo ní ọlọ́run á fi fún èmi àti ẹ̀yin lórúkọ Jésù àní lẹ́ẹ̀kan sí Ọlọ́run á fi fún èmi àti ẹ̀yin lórúkọ Jésù Kristi ẹ jẹ́ kí a dìde nígbà tá ó kọ orin látinú ìwé orin hymn number four hundred and ten. forúkọ rẹ nítorí pé ọ̀tun ọ̀tun ni ọ̀rọ̀ rẹ lójoojúmọ́ àdúpẹ́ ọ̀rọ̀ tó bá wa sọ lówùrọ̀ yìí fún ìtẹ̀síwájú àti àṣeyege ìrìn àjò wa nínú ayé òṣìwọ̀n ààrẹ yìí olúwa gba àyìn àti ọpẹ́ wa olúwa gba ọpẹ́ kó gba àyìn wa a ti gbọ́ ọ̀rọ̀ rẹ à ń bẹ̀ olúwa lọ́rùn àwọn ọmọ ogun pé kí o jẹ́ kí ọ̀rọ̀ rẹ kó ní ibùgbé ní ọkàn wa kí o sì bomi ọ̀rọ̀ yìí kí o sì lè máa jẹ jáde nígbè ayé wa ní ọjọ́ kọ̀ọ̀kan olúwa ṣe bẹ́ẹ̀ fún wa ìrìn àjò wa náà ayé ìnúrúkọ jésù olúwa mú wa làájá oore ọ̀fẹ́ àtàgbà tí pọ̀ sí níṣẹ́ rere olúwa gbé wa wá olúwa ràn wá lọ́wọ́ bí a ti kọ́ ní onínú ẹ̀mí mọ́ olúwa mú ajílẹ̀ sí ògo ní forúkọ rẹ wọn mọ̀lẹ́ tó ti lò ní orúkọ jésù olùwàtò agbára wọn ṣe ọ̀dá rẹ májò dá wọn àti wọn àti àwa ní orúkọ jésù olúwa ṣe wá ìjọba rẹ a sì máa gbé ọ̀gá títí ẹlẹ́dàá wa torí àgbàdúrà lórúkọ jésù kristi olúwa tó lùgbàlà wa ẹ̀kẹ́ hallelujah jẹ́ ajoko, a jókòó àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba tó ràn wá lọ́wọ́ nínú ìpàdé ti òwúrọ̀ yìí ògo ní forúkọ rẹ̀ bí o bá faríbọ̀ rẹ̀ sẹ́ni lórúkọ Jésù a ó ṣe ọ̀pọ̀lọpọ̀ láyé olúwa bá wa sọ̀rọ̀ ní èdè tí ó yé wa láàárọ̀ yìí kí a tó lọ ṣe ìdúpẹ́ a ó kà paraphrase ẹ̀ gbogbo wa ni àti gbọ́n tó olúwa sọ ó ní báyìí ni olúwa wí mo gún wà sáàrin yín gẹ́gẹ́ bí balógun mo ń pa yín mọ́ àlàáfíà mi ni mo fi yí yín ká ẹ̀kẹ́ hallelujah ẹ̀kẹ́ hallelujah bí ò bá sí ogun kò ń sí balógun minister of defence ní gbogbo ìlú nítorí pé àìkò lè sọ bóyá ogun lè dé láti bí gbogbo wọ́n sì ní àwọn ọmọ ogun òfurufú torí ilẹ̀ tójú omi àti àwọn agbófinró tí rìn láàrin ìlú ṣùgbọ́n ọlọ́run ní balógun tí ó ju àwọn tá a dárúkọ yìí lọ ògo ní forúkọ olúwa ó nínú ayé orí ìpọ́njú ṣùgbọ́n ẹ̀tújú kan tó mo ti ṣẹ́gun ayé òun ló sọ pé òun gún wa láàrin wa gẹ́gẹ́ balógun nítorí náà ogun tó lè máa wò tàbí tó lè máa wò tàbí tó lè máa wò ni balógun sọ pé kí a tújú ká ẹ kí hallelujah olóńgùn wà sáré wa ògo ni forúkọ rẹ̀ ó ní gbogbo ṣùgbọ́n nínú ayé ẹnìkọ̀ọ̀kan yín mo sọ di ẹ̀rí ẹ ẹ kí hallelujah ara àwọn ìṣẹ́gun nìyẹn o ṣùgbọ́n tó ń wò yẹn olórí oní ṣùgbọ́n kan bẹ láyé mi èmi kò fẹ́ mọ́ látòní lọ ọba tó wo ṣùgbọ́n jábẹ́sì kò sẹ́ni tó lè wò kò sẹ́ni tó lè sọ fún bó bá tẹ̀ sọ fún yàn kan wá ṣe yẹ̀yẹ́ ṣùgbọ́n olóhùn wo ṣùgbọ́n ayé ẹ olóhùn tèmi náà olóhùn sọ di ẹ̀rí ògo ní forúkọ olúwa. àwọn ọmọ mi tó wà ní ìrìn àjò ẹ̀jẹ̀ mi ń fọhùn nípa tiwọn ẹ̀kẹ́ aleluya bó ti wù kí ó rí ayọ̀ ni wọ́n padà dé ẹ̀jẹ̀ mi ni mo fi yí wọn ká àwa ní ìgbàgbọ́ àti ní ìdákọ̀rò nínú Kristi pé òun ni ọlọ́run àwọn arìnrìnàjò ó ní wà pẹ̀lú àwọn èrò mímọ́ lọ́nà ó sì jẹ́ ìmọ́lẹ̀ wọn lọ́sàn-án àti lóru ògo ní forúkọ rẹ̀ bí wọ́n ti láyọ̀ wọ́n bọ̀ láyọ̀ àtàlàáfíà tí di àkókò ìròyìn àlà ń gbọ́ sí wọn a sì rí ohun tó Olúwa ń ṣe a sì lè sọ gbangba wípé lótìtọ́ ọ̀rọ̀ Olúwa ń ṣe ògo ni forúkọ rẹ̀ ní orí òkè yìí Olúwa sọ ní ìgbà mẹ́ta ó ní èmi mú yín lọ sórí òkè ńlá lórí òkè yìí ìwọ àti èmi ní kájọ wa máa wù báyìí orí òkè yìí yẹs ó ti wà ń bí ṣùgbọ́n gbogbo àlàwọn àpàdé lórí òkè yìí ó lóun wá mú wa lọ sórí òkè ńlá orí òkè wo ló fẹ́ kí olúwa mú ọ dé kí ni àwọn ìfojúsùn rẹ ní àtúmáwá sí orí òkè yìí olúwa ti ṣèlérí o ìwọ tí olúwa bá mú lọ sórí òkè ńlá àjẹpẹ ọwọ́ rẹ kù sí bó bá jẹ́mi náà náà ọwọ́ mi náà ló kù sí tó sọ pé òun mú wa lọ sórí òkè ńlá lórúkọ jésù olúwa yóò mú wa tẹ̀síwájú sí ó ní ẹnìkọ̀ọ̀kan yín lórí òkè yìí àlàáfíà àlàáfíà àlàáfíà mi mo fi rọ̀gbà yín yín ká ẹ̀kẹ́ hallelujah ó ní ọba alálàáfíà tó lè fúnni ju bí ayé ti fúnni lọ ó ní arúgbó ọjọ́ ni mí arúgbó ọjọ́ ni mí arúgbó ọjọ́ ni mí ìyẹn ni ọlọ́run wa ó ní ikú ọ̀dọ́ lórí òkè yìí kò sí mọ́ ikú ọ̀dọ́ lórí òkè yìí kò sí mọ́ ikú àìtọ́jọ́ kó jìnnà sí gbogbo yín ẹ̀kẹ́ aleluya orin kan ní arúgbó ọjọ́ bó ti tó àdàgbà tó ní o kò yí padà kò yí padà ohun tí ọ̀rẹ́ bá ti sọ dandan wọn láti mú ṣẹ ni èmi gba èyí gbọ́ mi ò mọ̀ ìwọ náà gbà gbọ́ ó ní láàárín wa a kì yóò rí ikú ọ̀dọ́ nínú ilé wa a kì yóò rí ikú ọ̀dọ́ ó tún wá sọ pé ikú àìtọ́jọ́ nítorí ó sọ náà ọlọ́run ní ẹ̀mí gígùn àti àlàáfíà lèmi yóò fi tẹ́ yín lọ́rùn èmi yóò sì fi ìgbàlà mi hàn yín lórúkọ jésù bẹ́ẹ̀ yóò rí fún wa ní ẹ máa yọ̀ ẹ máa yọ̀ ayọ̀ mi ni mo tú lé yín lórí lónìí àlàáfíà ni ti yín èmi ò fún yín ní ìṣẹ́gun lé olúwa ọlọ́run àmọ́ ogun wí àwọn ọ̀rọ̀ tó lọ́wọ́ bá wa sọ nìyí ó ku ìrẹ ó ku èmi bí a bá ti gbà á bí a bá fi ọkàn ìgbàgbọ́ gbà á ògo ní forúkọ olúwa mo sì mọ̀ wípé ọ̀rọ̀ ọlọ́run dájú tó sọ pé ní bí ayé àtọ̀run tilẹ̀ kọjá ó ní kínkín náà tó ń sọ kí ó kọjá láìṣẹ ìlérí tó ló wá ń ṣe fún wa níhìn yìí ó pọ̀ àwa sì lè sọ gbangba wípé àwa ni ẹlẹ́rìí náà pé olúwa dára sí wa ó sì mú ìlérí rẹ̀ ṣẹnu ayé wa torí náà mo rọ̀ wá ní orúkọ olúwa lówùúrọ̀ yìí ọkùnrin àti obìnrin ẹ jẹ́ ká fi ọkàn ìgbàgbọ́ gba ọ̀rọ̀ ọlọ́run yìí ìlérí iyebíye ni bí a bá gbà á yóò jẹ́ àǹfààní fún wa yóò sì máa wá síbi ìṣẹ́nu ayé wa a ó sì máa lọ láti pàdé ipá láti ṣẹ́gun dé ìṣẹ́gun lórúkọ jésù ẹ̀mí tí ń gba ọlọ́run gbọ́ láì kò sí èméjì olúwa fi fún gbogbo wa a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọlọ́run ìyanu bàbá tí ń bẹ lọ́run fọ́rọ̀ rẹ̀ olúwa gba ìkọ́gbọ́ ọpẹ́ wa àwọn ọmọ rẹ tó wà nínú àjò ti ṣèlérí àwa náà sì ní ìfọkànbalẹ̀ pé ìwọ ni Ọlọ́run tó lè mú wọn padà láti àlàáfíà Olúwa mú wọn padà láti àlàáfíà àwa náà tó wà ní ìwọ ti bá ikú wí láàrin wa Olúwa bá ikú wí ikú àìtọ́jọ́ Olúwa gbé e dè àlàáfíà tó máa bá wa gbé àti fàyọ̀ bẹ̀rẹ̀ ọdún ìjà káfíà parí rẹ̀ wọn ọmọ tó ti lè Olúwa sọ ọmọ ọdẹ gbogbo alápapọ̀ Eh, ètò lọ àwọn méjì péré ẹnu ẹnì kẹta mi tí wọn bá ẹnì kẹta fẹ́ sọ̀rọ̀ ẹ rí ó kọ wẹsìn gbọdọ kọ orúkọ wọn lẹ àdúpẹ́lẹ́ wọlé ọdún gbogbo àtọkù ẹ jẹ́ ká tọ́jú ẹ di oṣù tó ń bọ̀ Olúwa ràn wá lọ́wọ́ nítorí aago mẹ́wàá ti ìlú báyìí torí náà ẹ eh, a ó kí arákùnrin wa chairman Gideon three hundred ẹ eh, Dikin Adeniyi ẹ wọn lọ sí ìrìn àjò láti ibi iṣẹ́ ibi tí wọ́n ti ń ṣiṣẹ́ ẹ̀ aago mẹ́ta òru ni wọ́n máa ń jí kúrò nílé kẹmọ bó ṣe lè tó náà wọ́n lọ sí ìrìn àjò láti bí gbàtà àti rí wọn ní ìlú òkè lọ́hùn olúwa sì láti àlàáfíà a ò gbọ́ ìró ìbànújẹ́ sí wọn àwọn náà sì gbúrò ìbànújẹ́ sí wa ẹ ti dúró sàáfẹ́ aleluya ńlá kan kí wọn káàbọ̀ láti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìrìn àjò tó lè wá pamọ́ o hallelujah amen. gbogbo wa ni olúwa ṣe oore fún ṣùgbọ́n àwọn tí wọ́n bá fi orúkọ sílẹ̀ ní òwúrọ̀ yìí ni a ó sáré pé kí gbogbo àti wá mú ọpẹ́ tí ìparí oṣù kẹjọ wá ẹ kí hallelujah ẹ jọ̀wọ́ nítorí pé àkókò wa ti lọ àá dúpẹ́ bí a bá lè máa sọ àwọn ọ̀rẹ́ òrí yìí ní kúkúrú kúkúrú ìṣẹ́jú kọ̀ọ̀kan àá dúpẹ́ púpọ̀ púpọ̀. ẹni àkọ́tà ọkọ̀ pé ni màmá wa títí láyọ̀ àfọlábí àdúpẹ́ ẹ bá lè ṣe ní ìṣẹ́jú kọ̀ọ̀kan ìṣẹ́jú kọ̀ọ̀kan hallelujah bá ń microphone. into the house of the Lord. We bring the sacrifice of praise into the house of the Lord as we offer unto thee the sacrifices of thanksgiving, as we offer unto thee the sacrifices of praise. èmi àpolongo rẹ̀ ọba tó ṣe mí láàánú èè àá àpolongo rẹ̀ fàyè ó ṣe mí láàánú àpolongo rẹ̀ ọba tó ṣe mí láàánú àá wá polongo rẹ̀ fàyè. olúwa ṣeun torí ó wà pẹ̀lú mi torí kò fi mi sílẹ̀ nítorí kò kọ̀ mi sílẹ̀ nítorí pé ń jẹ́ èmi ni fún mi ó dáàbò ẹ̀bùn mi ó dáàbò ẹ̀bùn ọmọ mi kò jẹ́ kí n jàn kú kò jẹ́ kí n jẹ́ kí n mọ ìgbẹ̀yìn ọmọ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run di ọpẹ́ mi nìkan olúwa kó gba ọpẹ́ àti ìyìn mi. àmín ẹ ṣe mà ẹnì kejì tí a pè ní ọmọ máa wa great grandma Akíntọ́ndé. Emi àyìn ọ́ bàbá èmi àyìn ọ́ bàbá mi ò yìn ọ́ o èmi ò yìn ọ́ o bàbá mi ò yìn ọ́ o èmi ò yìn o bàbá. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Ẹ bá mi yin bàbá lógo. Ògo. Nítorí ẹni tá a ṣe lóore tó dúpẹ́. Ọlọ́ṣà kò ní lẹ́rù lọ́rùn. Àníjọ́ lọ́ṣà. Àmì orúkọ Jésù. Alẹ́nu ọpẹ́. Àmín. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nínú oṣù kẹjọ ọdún August. Oore tọ́lọ́run ṣe fún mi ó pọ̀ ah mi ò lè ká tán kí n yíra lẹ̀ kí n máa jó pọ̀ nínú oṣù tí mo wà yìí ọmọ mi second born mi ó ṣe sixty ah, ah. ọmọ tiẹ̀ ṣe bẹ́ẹ̀ àwọn ọmọ mi mẹ́ta ní oṣù august àwọn ọmọ ọmọ mi mẹ́rin oṣù august tèmi tọ́pẹ́ àbí kò tọ́pẹ́ mo wá ronú pé ah, èmi nìkan ló yé kò yẹ ẹnì kankan ìdí tí mo fi ń yin bàbá ọpẹ́ ni fọlọ́run nítorí oore rẹ̀ fún mi ó ní kí n máa fi màálù ètè mi yìn wọn kò gbowó kò gbòbí gbà kankan lọ́wọ́ mi mo dùbúlẹ̀ àìsàn ó gbé mi dìde ikú ò pa mí àrùn sọ mí lọ́jọ́ ah mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ẹ má bínú o mo yin ọlọ́run lógo púpọ̀ púpọ̀ mi mi mi mi tiẹ̀ mi tiẹ̀ lè sọnù ara mi bí mo ṣe lè yín torí pé kò gbàsàlẹ̀ àpótí mi ó dá mi sí ó dá ọmọ sí ah, ah, nígbà tó ọmọ mi ń lọ rìn àjò ojú ara mú mi mú ní ọlọ́run táàmì sìn wọ́n lọ sìn wọ́n bọ̀ èmi náà ti débẹ̀ kò sí nǹkan kan olúwa dẹ̀ ṣe àgbúrò wọn láyọ̀ oore tọ́lọ́run tún wá ṣe fún mi ṣẹ́rí lọ́jọ́ àná ọlọ́run dára o ẹ tóbi mo jí làárọ̀ mo gbàdúrà mo jó nígbà tó máa tó bíi nine ara hmm, ìwà dé àwọn kí ló dé mi ò pọn mi mi ò fọṣọ mi ò oúnjẹ pàápàá kò ṣeé jẹ mo wa wà lórí bẹ́ẹ̀dì mi ì lè sọ kalẹ̀ lọ́jẹun mo wà lórí bẹ́ẹ̀dì yẹn di twenty after six mo wá wá go báyìí náà mo bá ra pálásà mo sọ̀kalẹ̀ ṣùgbọ́n bí wọ́n ti sọ̀kalẹ̀ yẹn mo sọ fún ọlọ́run tó bá yá jẹ́ máa lọ o mi ò fẹ́ kù díẹ̀ hmm, no no no no ṣùgbọ́n ọba ilé ti gbóhùn gbàròyé pàtó máa fi gùnkè padà jẹ́ ọlọ́run dẹ̀ fún mi lálàáfíà èmi náà ni mo dúró yìí o. hallelujah. mo mọ̀ pé ó ní ìbáṣepọ̀ olúwa kò ti wà ní tiwa kí ni káwa máa wí nígbà tí sátánì gbógun ojú ti èṣù àìsàn rí mi gbé ṣe mo mú ọpẹ́ eh, oṣù kẹjọ wá three sixty five days make one year <laughs> ah àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run gbogbo wa àárọ̀ pẹ́ dá o a máa dúpẹ́ o a máa dúpẹ́ ọpẹ́ dá ẹni tó bá gbọ́ mi ńgbà tí ìyá kọ mi tó ka Hebrew thirteen verse fifteen yẹn mo pariwo mo ní ah ọlọ́run ó mà tóbi ohun tọ́lọ́run fi lé mi lọ́wọ́ nìyẹn lẹ́ni ẹjọ́ ẹ bá mi kà á ó dé ó nígbà tó ká yẹn mo pariwo inú mi dẹ̀ wá dùn pé olódodo òun ni ọlọ́run mo dúpẹ́ olúwa mo dúpẹ́ lórí ẹbí dágun dúró mo dúpẹ́ lórí ilé àtọ̀nà mi mo dúpẹ́ mo tiẹ̀ mi tiẹ̀ lè máa kà á ọlọ́run á gbọ́ pẹ́ wa o. àmín. èyí tá a ṣe lénìí kò ní ṣàṣe mọ́. gbogbo wa la máa rọ́pẹ́ dá. àmín. jésù olúwa wa. àmín. bàbá yóò gbàdúrà fún àwọn tí wọ́n jẹ́rìí àti ọ̀rẹ́ wa. adúpẹ́ lọ́wọ́ rẹ bàbá tí ń bẹ lé ọ̀run àfògùn forúkọ rẹ fún àǹfààní tí ó gbòòrò tó fún wa láti wà láyé wà láàyè olúwa gba ọpẹ́ wa olúwa gba ẹ̀yìn wa a yàn lórí àmọ́ wa méjèèjì wọ́n ronú jinlẹ̀ wọ́n ro tí wo ló wá ṣe fún wọn wọ́n ti kà á lọ́kàn òjọ̀ kan ní orúkọ jésù ọpẹ́ tí wọ́n mú wá lónìí olùwàjẹ́ kò ṣe tẹ́wọ́ gbà ǹjẹ́ à ń fún wọn lé ọ lọ́wọ́ sábẹ́ orí ọ̀fẹ́ rẹ ní orúkọ jésù olúwa máa tọ́jú wọn olúwa dáàbò rẹ bò wọ́n lórí àwọn ọmọ àwọn ọmọ ọmọ ọkọ ọmọ aya ọmọ àti gbogbo ẹbí lórúkọ jésù má jẹ́ ọmọ ìbànújẹ́ àlàáfíà ìjọ máa dé bọ̀ sí fún wọn ẹ̀mí gùn àti àlàáfíà olúwa fi ta wọn lọ́rẹ o jẹ́ kan lè máa dàgbà níwọ̀ kristi àwa tó kù náà lórúkọ jésù ṣe rere fún wa a ó sì máa yàn títí lórúkọ jésù kristi olúwa tó lùgbàlà wa. ẹkẹ hallelujah kí a lè ra ìgbà padà ẹ̀ẹ̀kan ni a ó mú ìdúpẹ́ oṣooṣù wá ṣùgbọ́n àwọn tí wọ́n ń ṣe ọjọ́bí fún oṣù kẹjọ ẹ̀bá yẹn ká gbàgbé pé àwa la máa san ó ti yé wa ẹ jẹ́ káwa lọ sẹ́yìn báyìí ká máa júbọ̀ ká síwájú ọjọ́ ọlọ́jọ́bí oṣù kẹjọ àwọn tí wọ́n ra lé ní oṣù kẹjọ àwọn tí wọ́n gba ìwé iṣẹ́ ní oṣù kẹjọ àwọn tí wọ́n gba green card ní oṣù kẹjọ àwọn tí wọ́n gba blue passport ní oṣù kẹjọ hallelujah àwọn tí ọmọ ọmọ wọn bímọ ní oṣù kẹjọ ẹ jẹ́ ká wá tó báyìí tí ẹ bá ti wá wá tán gbogbo òòjọ́ lápapọ̀ gbogbo apáta ló wá ṣoore fún ká lè ra ìgbà padà àwọn náà á wà mú ìdúpẹ́ ti gbogbo àwọn ìpele tí mo pè yẹn mo nígbàgbọ́ pé àwọn tí ìpele yẹn bá wíwà ní ìsìn ti òwúrọ̀ yìí àwa tí a ṣọjọ́ bí oṣù kẹjọ àwa tá a gba ìwé iṣẹ́ ní oṣù kẹjọ àwa tá a gba green card ní oṣù kẹjọ àwa tá a di ọmọ nílùú citizenship ní oṣù kẹjọ àwa tá a rẹ ní oṣù kẹjọ hallelujah. olúwa fún ẹnìkan ní ìwé ìgbélú ní oṣù yìí ẹ jẹ́ ká kí àlùyọ́ ká fi olúwa aleluya ẹgbẹ́ akọrin. hallelujah ẹ̀kẹ́ hallelujah ẹ jẹ́ kí a dìde láti fi jó bí olúwa gba ọ̀nà gbígbà sí oṣù yìí. 嗯。 hallelujah ẹ jẹ́ kí a gbàdúrà adúpẹ́ lọ́wọ́ rẹ̀ ọba tí ń bẹ lọ́run ó ṣe wá ní ọlọ́pẹ́ ó jẹ́ ká wà nínú ìbànújẹ́ àfògùn forúkọ rẹ pé ó pa gbogbo wa mọ́ òun aláṣù kẹjọ yálà àti làáfíà olúwa gba ìyìn àti ọpẹ́ wa àwọn ọmọ rẹ nìwọ̀nyí tí wọ́n wà níwájú rẹ mú ọrẹ ọpẹ́ wá àwọn tí a bí oṣù kẹjọ wọ́n ronú jinlẹ̀ wọ́n rí pé ìwọ nìkan ni ọpẹ́ yẹ àwọn tí o ṣe rere fún lọ́kàn òjọ̀kan nínú oṣù yìí àyàn fún àwọn tó pèsè ìwé ìgbélu fún àyàn fún àwọn tó pèsè ìwé iṣẹ́ fún àyàn fún àwọn tó sọ di ọmọ onílù àyàn fún gbogbo tí olúwa ṣe nínú ayé wọn lórúkọ jésù olúwa gba àyàn àti ọpẹ́ wa èmi àti ilẹ̀ tá à ń sáfún náà dúpẹ́ pé olúwa mú wà láyé wà ìdí ọjọ́ ni olúwa gba ọpẹ́ kó gba àyàn wa jẹ́ bí a ti mọ̀ ọ̀rọ̀ ọpẹ́ wa lórúkọ jésù olúwa tó ṣètẹ́wọ́ gbà lórúkọ jésù olúwa pàmò rere ọlọ́run ọ̀run bí a ti bẹ̀rẹ̀ ọdún tuntun àti ọmọ rẹ bẹ̀rẹ̀ ọdún tuntun wọ̀nyí lórúkọ jésù olúwa pàmò rere nínú ọdún yìí ẹ̀sìn wọn má jọ sẹ́sẹ̀ má jọ ṣubú ara má jọ ṣubú ẹ̀mí oríire tí gbogbo tó ṣe fọlúkúlùkù ní ọjọ́ má jọ díbàjẹ́ olúwa mú ala ọdún ìjà láti ráfíà ní ọdún tó ń bọ̀ nígbà tó tún bojú ẹ̀ tó retí olùwàṣẹ gbogbo wa ní àpapọ̀ ní orúkọ jésù olúwa dá ẹ̀mí wa sí fún wa àwọn ọ̀rẹ́ ẹbọ pẹ́ náà nìwọ̀nyí à ń bẹ̀ kó dáwọ́lé kó yà sán lórúkọ ti bàbá àti ní ti ọmọ àti ní ti ẹ̀mí mímọ́ ní orúkọ Jésù Kristi olúwa wa àmín ẹ̀kẹ́ aleluya ẹ̀kẹ́ aleluya ní kété tí a bá lè ṣe ọ̀fẹ́ àmọ́ ẹ jẹ́ kí a dúró fún ìsìnkejì English service olúwa yóò wá lọ́wọ́ màmá wa aládùn ni wọ́n dúpẹ́ lọ́pọ̀lọpọ̀ lọ́wọ́ gbogbo ìjọ ọlọ́run fún lílọ tí a lọ bá wọn ṣe ìdúpẹ́ ti kórè ní ọ̀sẹ̀ tí ó kọjá wọ́n gbàdúrà pé olúwa yóò bùkún gbogbo wa pé èrè ọlọ́run yóò jẹ́ ìpín ẹnìkọ̀ọ̀kan wa èrè ọlọ́run yóò jẹ́ ìpín wa kí hallelujah ẹgbẹ́ akọrin. jẹ́ kí a dìde láti kọ orin ìparí ẹ̀sìn. hallelujah. ó jẹ́ ayọ̀ mi láti pè sórí amóhùnmáwòrán bàbá wa olùṣọ́àgùn àti àpọ́sínara kristi henry ọ̀dẹ́nẹ́yẹ láti jerusalem wọ́n fẹ́ fi ìkíni fún wa àti láti gbàdúrà fún wa. hallelujah. hallelujah. a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún ìpamọ́ àti ààbò rẹ̀ lórí wa bí ẹnìkọ̀ọ̀kan mo sì fi àkókò yìí dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run fún iṣẹ́ takuntakun tí ẹ ṣe ohun tó ṣẹlẹ̀ yìí fi hàn pé olúwa ló ní ìjọ ẹ̀ òun ló sì ń darí ìjọ ẹ̀ àìsí nílé ẹnìkan kò ní kí ṣe olúwa má tẹ̀síwájú adúpẹ́ lọ́wọ́ ọmọdé adúpẹ́ lọ́wọ́ àgbà adúpẹ́ lọ́wọ́ ẹgbẹ́ akọrin adúpẹ́ lọ́wọ́ ọ̀ṣà adúpẹ́ lọ́wọ́ sanctuary keeper adúpẹ́ lọ́wọ́ ẹgbẹ́ ọmọ wẹ́wẹ́ àti àwọn olùkọ́ wọn adúpẹ́ lọ́wọ́ àwọn security adúpẹ́ lọ́wọ́ àwọn mídíà adúpẹ́ lọ́wọ́ ẹgbẹ́ obìnrin àti ẹgbẹ́ ọkùnrin gbogbo yín pátápátá ládùúpẹ́ protocol ẹ ṣé ẹ olúwa African mandate ẹ kú iṣẹ́ olúwa ọ̀rọ̀ ọlọ́run ni mo fẹ́ kà ká fi gbàdúrà ìwé kọ́rìntì kínní orí kẹta orí ẹsẹ̀ ìkeje àti ìkẹjọ First Corinthians chapter three verse seven and eight. ǹjẹ́ kì í ṣe ẹni tí ó ń gbìn nìkan bẹ́ẹ̀ ni kì í ṣe ẹni tí ó ń bomirin bí kò ṣe ọlọ́run tí ó mú ìbísí wá ǹjẹ́ ẹni tí ń gbìn àti ẹni tí ń bomirin ọ̀kan ni wọ́n já sí olúkúlùkù yóò sì gba èrè tirẹ̀ gẹ́gẹ́ bí iṣẹ́ tirẹ̀. ẹ ṣe pọ̀ mọ́ nígbà tí a ṣe ìrìbọmi fáwọn èèyàn mẹ́tàléníogún ní Jordan ibi tí Jésù Kristi ṣe ṣe ìrìbọmi bí a ṣe ṣe lọ́wọ́ báyìí ni pásítọ̀ kan ránṣẹ́ sí wa láti Guatemala. Gata, ló bá lóun fẹ́ ká ṣe ìrìbọmi fún mu wá lọ béèrè pé kí ló dé ó lóun ti ń dún bí ọdún olúwa sọ pé ẹni tó máa ṣèrìbọmi fún àwọn méjìdínlógún tóun kó wá láti Guatemala tó bá ti dé tóun á fi hàn wá òun á fi hàn ó ní bí mo ṣe dé lolúwa sọ pé àwa la máa ṣèrìbọmi fún wọn so lákòjọ àkójọpọ̀ gbogbo ẹ̀ àwọn ènìyàn mọ́kànléní ogójì forty one la ṣe ìrìbọmi fún ní Jordan àwọn mẹ́rin nínú àwọn tí a jọ lọ wọ́n tún ẹ̀jẹ́ ìgbéyàwó wọn ṣe ní Cana Galilee ibi tí Kristi ti lọ súngbéyàwó tó ti sọ ọtí di wine tó ti sọ omi di wine ìdí tí mo sọ pé kí màmá wa Dickness kó ka ọ̀rọ̀ Ọlọ́run yìí mo fẹ́ kó yé wa o ẹ̀yin ọmọ Ọlọ́run báwa tiẹ̀ wà ń bí tí a ń ṣiṣẹ́ Olúwa ẹgbọ́n nǹkan tó kà ayin kan wà tí ẹ ń gbomi rìn ó láti ẹni tó ń gbomi rìn àti ẹni tó ń gbìn èrè kan náà ni gbogbo wa máa gbà gbogbo ẹ̀yin tí ẹ wà nílé tí ẹ ń gbàdúrà ẹ̀yin màmá àgbà ẹ̀yin hope tí ẹ ń fi tọ̀sán tòru gbàdúrà èrè kan náà gbogbo àná la máa lọ́nà máa pín lérè ẹ jẹ́ ká gbàdúrà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù ọlọ́run alágbára bàbá wa tí ń bẹ ní ọ̀run a fi gbogbo àwọn ọmọ rẹ lé ọ lọ́wọ́ èrè iṣẹ́ tí a ṣe ń bíbá ìpín tí ọ̀sẹ̀ tuntun tí ẹ bẹ̀ lórúkọ jésù ẹ̀ nípàdé ibi lórúkọ jésù kristu. bíbélì sọ pé jẹ́ríkò tí a lọ lónìí wọ́n ní joshua sì dúró lágbede méjì àfonífoni ajá lónìí ó ní kí oòrùn dúró kí òṣùpá kó dúró tọ̀sán tòru nìbùkún ọlọ́run máa farahàn nínú ayé lórúkọ jésù kristu ẹ̀yin ọmọ ọlọ́run ẹ̀ ní mọ̀ lórúkọ jésù kristu bá a bá rẹ nìkẹ́ni tó ń ṣàìsàn nínú yín gbogbo ìwé àdúrà yẹn la ń gbàdúrà sí lójoojúmọ́ bí a ṣe wà nídìí ká tó padà lórúkọ jésù àìsàn náà lọ lórúkọ jésù pèsè ohun kókó ohun tó ta kókó nínú ayé ẹnì kankan nínú wa lórúkọ jésù ọlọ́run á tú lórúkọ jésù ògo ni forúkọ olúwa ní orúkọ jésù kristi olúwa wa àmín àmín àmín lórúkọ jésù àmín. ẹ ṣúlẹ̀ ọ̀fẹ́ fún wa sà. ok sà jẹ́ kí oore ọ̀fẹ́ jésù kristu lọ wa ìfẹ́ mọ̀ ti ọlọ́run ìdàpọ̀ tẹ̀mí mọ́ kó bá gbé láti sìn àti títí láéláé àmín àmín àmín lórúkọ jésù àmín olúwa tóbi ní síónì ó sì ga jù gbogbo orílẹ̀-èdè lọ olúwa tóbi ní síónì ó sì ga jù gbogbo orílẹ̀ lọ olúwa tóbi ní síónì ó sì ga gbogbo orílẹ̀ lọ àmín hallelujah hallelujah hallelujah gbó folódùmarè kábíyèsí o ẹ ṣé ẹ̀yin ọmọ ọlọ́run ọ̀sẹ̀ yá dáa lórúkọ jésù. àmín láyọ̀ lẹ́yìn òde sáyẹ́sì bá wa láyọ̀ lórúkọ jésù. àmín.